ẹ béèrè lọ́wọ́ Emma lọrin lọ́wọ́lọ́wọ́ báyìí pé kí lorúkọ ní kíkún hmm? ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé Emma Sùlùgàǹbarì kí lorúkọ rẹ ní kíkún kí ni àpèjá lọrin ẹ má gbàgbé o pé ó ti di sáà kó tó di ẹ márùn kó tó di ẹ mìà kó tó di ẹ mìà o ó ti ń bá ó ti ṣe lọ́ọ̀yà ṣe gbogbo ẹ̀ ẹ béèrè pé kó mú sátífíkèètì ẹ̀ jáde. birth certificate. àti bẹ́ẹ̀ tó àti gbogbo sátífíkèètì tó ń kó ní. Hmm. orúkọ ẹ̀ ní Ibrahim Kọ́lápọ̀ hmm. Gàmbàrí hmm. ìran haúsá wo ní jẹ́ Kọ́lápọ̀. kò sí ìṣọ̀lá ní oríkì ẹ̀ kọ́lápọ̀ ìṣọ̀lá gàǹbarì ibrahim kọ́lápọ̀ ìṣọ̀lá gàǹbarì títí tó fi jọba ẹ̀ tí ẹ̀ lè gbọ́ sùlù ní orúkọ ẹ̀ ọ̀tẹ̀ ló sọ̀bínú ogun ló borí lé jẹ́ ọ̀rọ̀ tó bá Ìlọrin mu ẹ ṣe nípa pé àwa ń pàdé mò ń lọ lọrin ńbò ló ń lọ mò ń lọ lọrin mò ń lọ lọrin mò ń lọ lọ irin yẹn ni wọ́n pè nígbà yẹn kéré ni títóbi ni ló padà wàá di ìlọrin ibi tá a ti ń lọ irin ló ń jẹ́ ìlọrin béèyàn bá dé lọrin lónìí ibi àbà ògbórí ẹ̀fọn wà ń bẹ̀ ó sì wà ń bẹ̀ o yorùbá pọ́nbélé iná nìlọrin ẹ jẹ́ kí wọ́n ṣe sẹ́ńsọ̀ ọlọ́rin kẹ́ ẹ wá sọ iye yorùbá iye fúlàní tó wà ní yorùbá ní gbogbo ọ̀nà ni wọ́n fi pọ̀ ju fúlàní lọ ṣùgbọ́n bí wọ́n ṣe pọ̀ tó yẹn fúlàní ló ń jẹ orí wọn nítorí pé ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ inú bíbélì jacob àti isọ tí kan ti gbé ogún bí ẹ̀ta nítorí àṣàrò kan ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ yorùbá àti fúlàní rí lórí ìlọrin agbẹ́ẹ̀ta ni àwọn yorùbá ló ní ìlọrin láìsí tàbí ṣùgbọ́n ìbéèrè tó yóò yẹ káwọn èèyàn tiẹ̀ tó máa béèrè ni pé ok ẹni wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe àbí. ni wọ́n fẹ́ sọdún. òun ló dariwo. Hmm, ó ti gbé. ìbéèrè yẹn ò nílò ká ṣẹ̀ṣẹ̀ béèrè pé ṣé yorùbá ló ìlọrin àwa ara wa ni ká bá wí ẹ gbá gbàgbé ibi tọ́tẹ̀ ti bọ̀ tó ti ń bọ̀ o mm-hmm. láti orí àfọ̀njá o mm. tó fi di pé wọ́n gbé Ìlọrin lé Alimi lọ́wọ́ o mm. ó sì wà dòní màá dẹ̀ sọ bó ṣe wà fún yín ṣùgbọ́n pẹ̀lú rọ́ pẹ̀lú ẹ̀tàn yẹn náà wọ́n tì í lẹ́yìn. wọ́n mọ̀ pé rọ́ ni pé. pé <laughs> Kọ́lápọ̀ tó ń jẹ́ mm. nínú orúkọ àbísù ẹ̀ ni kì í ṣe Yorùbá ọ̀rọ̀ Ìlọrin kò rújú kò sí àríyànjiyàn kankan mbẹ ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ lóde òní ni pé béèyàn bá ti fẹ́ jogún kógún ìtànkìtàn ni ó máa pa hmm. torí àti jogún Ìlọrin ogúnkógún ló jẹ́ fún Fúlàní o àbí Haúsá àbájọ orúkọ tó nǹkan pẹ̀lú àwọn. nígbà tá a ti gbé orí tá a ti gbé fún Álímì hmm. látàyé Àfọ̀njá a ti gbé gbogbo àṣẹ ẹ̀tọ́ ìlànà àṣà ìṣe wa a ti gbé fún òun ló kù tí yóò wá sọ fún wa pé léyìí la máa ṣe hmm. àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ bá sì gbàgbé tẹ́ ẹ bá mọ ìtàn fúlàní dáadáa ibi wọ́n bá dé wọ́n fẹ́ gbàbẹ̀ ẹ lọ kàtàn wọn ṣó ti yé nìsín hmm. wọ́n fẹ́ gbàbẹ̀ nǹkan tó mú mùsùlùmí wọ̀ lọ́rin nìyẹn o kò sí mùsùlùmí ńlọrin tẹ́lẹ̀ láti òkè ọya wọn ti mú mùsùlùmí wá sí lọrin ǹjọ́ wo lẹ rí babaláwo tàbí oníṣègùn tàbí alápínlẹ̀ òòṣà fún eégún àbí ìyálò òòṣà tó gbọ̀jọ dọ pásítọ̀ àbí rẹ́fẹ̀rẹ̀ǹdì lọ tó ní ẹjọ́ mò ń wá gbára ẹjọ́ ẹrú mi lágbára. Hmm? àwọn pásítọ̀ náà ni wọ́n sáré jàǹgàlà jù. tàbí kẹ́ ẹ gbọ́ wípé ìyálò òòṣà ìyá ọ̀ṣun apèèna wọ́n gba ọ̀dọ̀ àáfàá lọ́wọ́ ní àáfàá yẹn ní mímọ́ ẹjọ́ ìmáàmù mọ́dé o ẹ̀rọ mi lágbára àbí ọjà mi ọ̀tà ẹ ṣe àwúre fún mi christian lẹ́ẹ̀rì lọ́dọ̀ babaláwo mùsùlùmí lẹ́ẹ̀rì lọ́dọ̀ oníṣègùn olè ní mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ olè ní kristẹni ọ̀pọ̀lọpọ̀ aláìnítẹ̀lọ́rùn dẹni yóò ya ọ̀pọ̀lọpọ̀ wòlíì èèyàn lẹ́nu ńgbà tí wọ́n bá jókòó báyìí tí wòlíì ń wọná tọ́lọ́hún fọ̀nà náà hàn. pé this way. pé this way <laughs> tó fọ̀nà náà hàn. tí babaláwo sì dé tí ọlọ́run sì ní ọ̀yá pẹ̀lọ́pẹ̀lẹ̀ lọ́wọ́ tó ká sábíyá báyìí. tí babaláwo ní ọ̀yá ìṣó paradíṣe. ibi fúrúùtù wà lọ́ọ̀kan. yóò ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu wípé ẹ àti gbogbo orí tó wé àti gbogbo aṣọ tó kó bora ìgbò bá déwájú ọlọ́run á ní iná jáàná mà láàyè ẹ máa gbàbẹ lọ hmm. tẹlẹgùn ó sì dé tọlọ́hun olódùmarè ó sì sọ pé ọyá ìṣó ní ọ̀run rere àfi tí ẹnikẹ́ni bá lè fìdí ẹ̀ múlẹ̀ pé ọlọ́run kó lọ́ọ́ ṣẹ̀dá gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ ẹ̀ mi rí nǹkan tí mùsùlùmí ń dìde tó ń dìde sí kìrìsìtẹ́nì lé lórí kí ó kàn ẹ́ ìwọ lọ́lọ́run. tó tiẹ̀ wá yà yẹn lẹ́nu ni pé. mi rí nǹkan tí kìrìsìtẹ́nì ń dìde sí mùsùlùmí láti ṣe kíni kí ló kàn ẹ́ tàbí mùsùlùmí àbí ẹ kìrìsìtẹ́nì ẹ ń dìde pé ẹnìkan ń ṣèṣẹ̀ṣe ẹnìkan ń ṣẹ̀sìn ìbílẹ̀ kí ló kàn ẹ́. ṣé tiẹ̀ náà. ṣé bó ṣe tiẹ̀ ni nígbà tí ọ̀wá fagídí mú ẹ wípé ọ̀ya wàá bá mi ṣe yorùbá nation yorùbá nation kì í ṣe pó ti kú ó sì sápamọ́ síbi kan ni bí ìyẹn bá dàda bí ìgbà tí ó ti kú ẹ má gbàgbé pé àwọn Biafra ò sí mi o àbí IPOB sí mi Nnamdi Kanu sáwà lé àtìmọ́lé hmm. àbí ṣe bí torí ọ̀rọ̀ IPOB ni IPOB ìyẹn fi ń jórúkọ ní ẹgbẹ́ nìyẹn Biafra gan ni nǹkan tí wọ́n ń béèrè fún hmm. àbí tí a lè sọ tó bá ṣẹlẹ̀ pé ẹ̀yin Yorùbá o ẹgbà Yorùbá nation yín bóyá òdùdú à lẹ́ẹ̀ máa jẹ́ o ẹ̀yin Ìgbò Biafra yín rèé o ẹ̀yin arẹwà. ẹ̀yin arẹwà ẹ̀yin náà mú tiyín o tírú ẹ̀ náà bá ṣẹlẹ̀ ó ṣeé ṣe kí yorùbá àlọ́rẹ́ bọ́ àjàkà jù. ẹni tí clearing freighter logistics iṣẹ́ wọn dára wọn ta sọ́sọ́ wọn kárí ayé. MD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 website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Yorùbá Gidi TV. ọ̀rọ̀ olúwa yìí ń bo lóde dúró kí làwọn nǹkan tó yẹ ká tún gbé yẹ̀wò. Hmm, ó mà ga o ẹgbọ́ ta ló ní lọ́rin àti pé ṣó yẹ ká sìn ọ́ fàjà láàrin wa ṣó yẹ káwọn aláàfáà ọmọ bínú ọlọ́sùn ṣe ń tọ́ dáa ni kọ́lọ́ṣùn máa bínú kìrìsìtẹ́nì tó sì bójú mu kẹ́ni tó pèrè ẹ̀ lónígbàgbọ́ kó máa bínú ẹni tí ń ṣe ìsìláàmù ẹni ò dáa kò tọ̀nà kó ní kálukú dìgbàgbọ́ ẹ̀ mú kó sì ṣèfẹ́ ọlọ́run bó bá rí bẹ́ẹ̀ ibi ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń lọ gan-an lónìí ṣùgbọ́n ibi tá à ń lọ kò sí bá a ṣe fẹ́ yabẹ̀ tá ò ní sọ̀rọ̀ nípa ẹ̀sìn nítorí ohun tó fẹ́ẹ́ dàbí irú ẹ̀sìn tí wọ́n ń ṣe lágbègbè ibi a ti ń sọ̀rọ̀ lé lórí ìlú Ìlọrin níbi wọ́n gbé lọrin lọrin lọrin ní títí níjò níyìn tó di lọrin a sọ̀rọ̀ nípa ẹ̀ sára ilẹ̀ Yorùbá ńlọrin ṣá àbílẹ̀ Haúsá àbílú àwọn Fúlàní ọlákúnlé fásùgbà ló kọ mi ẹ káàbọ̀ síkànnì yorùbá gidi tv kí kànàkànà kó mọ jàtòǹtò wù bàbá ẹ káàbọ̀ sórí ètò sá. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe olóòtú àtúkàbọ̀ sórí ètò tó. ẹ bá ń dákọ yín fáwọn èèyàn wa. àṣàmú akínrìndé náà ni orúkọ tèmi tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ ojú òru àyànfẹ́ aníhùn tọ́lọ́wọ́ ni. òǹwòye àwùjọ ni yín ẹni mọ̀ tó jinlẹ̀ nípa ọ̀rọ̀ ìtàn nílẹ̀ yorùbá tó rọ́mọ yorùbá gidi ni. ìdí rèé tí mo fi wò pé kájọ tàkùtù ọ̀rọ̀ wò lórí ọ̀rọ̀ ìlú ìlọrin lónìí ọ̀pọ̀ ọmọ yorùbá náà tó fẹ́ mọ púpọ̀ sí wọ́n wò wá sílẹ̀ yorùbá ń lu ṣá ta ló ní ọ̀dà ẹ ṣe olóòtú ṣe rí bí màá ṣe bẹ̀rẹ̀ ìdáhùn fún ìbéèrè yẹn Ìlọrin gbólóhùn yẹn hmm. orúkọ yẹn béèrè tí kakọ béèrè ni pé ṣé orúkọ Yorùbá ni Ìlọrin ni àbórúkọ Fúlàní àbítawúsá àbítawúsá ńbẹ <laughs> yẹn ni ká ti kọ́kọ́ bẹ̀rẹ̀ hmm. ìyẹn ni ó ṣe atọ́nà sí dáhùn sí béèrè yẹn Ìlọrin orúkọ Yorùbá pọ́nbélé ni tó nítàn bó ṣe rí bẹ́ẹ̀ torí eh, bá a bá ń sọ bọ̀nú bá a sọ ṣókótó bá a sọ kano katangura orúkọ tóun ká dá bá a sì ń dárúkọ eh, Anambra yenagua eh, yenagua tá a bá béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ tán bẹ̀ tó jọ́ mọ bẹ̀ wọ́n á sọ bí orúkọ yẹn ṣe wáyé hmm. kì í ṣe pẹ́ẹ́nì kọ́kànjí ń jọ́kàn ló kàn ní ibi báyìí kó máa jẹ́ báyìí yóò ní bó kọ yẹn ṣe tán mọ́ mm-hmm, ó gbọ́dọ̀ ní nǹkan ṣe pẹ̀lú ìṣẹ̀dálẹ̀ bẹ̀ hmm. ìlú mi wà tó jẹ́ pé odò ló jẹ́ kí wọ́n sọ hmm. orúkọ ẹ̀ bẹ́ẹ̀ odò Ọ̀yọ́ fún àpẹẹrẹ nísìn tá a bá ń sọ̀rọ̀ ìpínlẹ̀ Ògùn hmm. Ògùn odò Ògùn ni wọ́n fi wò orúkọ wo ló awúlé sọ gbogbo àwọn tó ń gbé lágbègbè yìí ni wọ́n fi ní ìpínlẹ̀ Ògùn odò ọ̀ṣun ló fa ìpínlẹ̀ ọ̀ṣun hmm. àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni máa bá mu ní kọ̀ọ̀kan torí bẹ́ẹ̀ kọ́ là ń lọ lónìí bó ṣe wà nìyẹn ìmíì sì wà tó jẹ́ pé à nípa àtàn báyìí nípa nǹkan báyìí tó ṣẹlẹ̀ ni wọ́n ṣe ń pè báyìí o. odìdó hmm. odi ondo hmm? odi ondo nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìlọrin orúkọ yorùbá ni báwo ló dẹ̀ ṣe bẹ̀rẹ̀ bata ló sọ ìlú yìí lórúkọ Ìlọrin Àfọ̀njá hmm. ọmọ Aláàfin Ọ̀yọ́ ni nígbà tí ọ̀pọ̀ tó tún ìtàn tó tún fẹ́ẹ́ dọ́gba náà nílẹ̀ Yorùbá nílùú kọ̀ọ̀kan a rí i pé ọmọ Aláàfin kan dìde ní tó wọn ni wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀jọlẹ̀ wọ́n ní kó máa lọ ibi ó bá dé tó dò pé méjì ibẹ̀ ni kó tẹ̀dó sí ibi ó bá dé tí ilẹ̀ rí báyìí ibẹ̀ ni kó tẹ̀dó sí ibi ó bá dé tí nǹkan tó gbé dání tó bá ti jù ú sílẹ̀ tí nǹkan yẹn dojú délẹ̀ ibẹ̀ ni kó tẹ̀dó sí ní àwọn kọ̀ọ̀kan tó ní í ṣe pẹ̀lú aláàfin Ọ̀rànmíyàn Ọ̀kànbí bí wọ́n ṣe dá ìlú lẹ̀ nìyẹn. Àfọ̀njá ọmọ aláàfin nígbà tí ó tó àsìkò pé ẹ wà ó yẹ kí ó yẹ kóun náà dá dúró ó ní abúlé kan nítòsí Ọ̀yọ́ tó kọ lọ nígbà tó lọ sí ibì kan nítòsí Ọ̀yọ́ ó tẹ̀tò síbẹ̀ nípa àṣẹ bàbá Aláàfin ṣùgbọ́n. Hmm ó lágbára díẹ̀ ní ibi tá à ń pè ní lọrin lónìí ẹnìkan wà ń bẹ tóun ṣọdẹ lọnú igbó ibi ó ti ṣọdẹ lọ náà ló tún ń ṣàgbẹ̀ ó kọ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó ní abúlé tó rọra ń gbé síbẹ̀. Si òun nìkan dá wà nù gbó igbó gidi là ń sọ̀rọ̀ ẹ ìjù ìjù gidi hmm. òun nìkan dá wà mí ó ń ṣiṣẹ́ ọdẹ ó ń ṣiṣẹ́ àgbẹ̀ látọ̀yọ́ náà ni lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò kó gbogbo ẹran tó ti pa nǹkan kan yóò wá sí ilé ọ̀pọ̀lọpọ̀ náà ń ṣọdẹ bẹ́ẹ̀ wọn ò láǹfààní àti pàṣẹ nígbò yá wọ́n bẹ̀rẹ̀ sí ní bá ra wọn pàdé ní kọ̀ọ̀kan ìjèjì ẹni tí ó kọ́ tẹ̀dó síbẹ̀ yẹn sínú igbó yẹn tí mo bá rántí orúkọ yẹn dáadáa béúlà ògbórí ẹ̀fọn ògbórí ẹ̀fọn tí wọ́n bá fẹ́ pè lápèjà wọn á ní ògbórí ẹ̀fọn gbórí irin torí àwọn ẹranko àgbà nínú igbó kìí ṣe à ń pòkè tí à ń pe wújú o àwọn ẹran gidi àwọn ẹran abìjà gidi ló wà ní irú igbó ńláńlá bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé ògbójú ọdẹ náà ló lè tẹ̀ dúró sí irú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló gborí ẹ̀fọ̀n gborí erin ó tẹ̀dó síbẹ̀ àwọn tó kù náà olúkálùkù ń ṣọdẹ gbòòyà wọn bẹ̀rẹ̀ sí ní pàdé ẹ eléyìí ní abúlé sókè ibẹ̀ yẹn eléyìí à ń bá pàdé tí a ní sínú igbó yìí lẹ́yìn náà igbó yìí náà lájọ ń dọdẹ àmúbọ̀ ẹ wá wà òkè odò lába tèmi wà ẹ̀yin kọ́ tẹ́ ẹ bá ti ṣe kọjú bọ́ sókè odò igi àràbà kìíní ìkejì ńbẹ ní ìdèkò tèmi wà ibẹ̀ mo pàjùbà sí tèmi tèmi rọra ń gbé wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ̀ọ̀kan ìjèjì wọ́n bẹ̀rẹ̀ sí ní pàdé inú igbó yìí ṣùgbọ́n ẹ má gbàgbé pé ògbórí ẹ̀fọn ti kọ́kọ́ débẹ̀ o léyìí tó túmọ̀ sí pé òun tí tẹ̀dó ti ń gbòòrò pẹ̀lú àwọn ẹbí ẹ̀ ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni deko hmm. ọ̀tọ̀ lába ọ̀tọ̀ lábúlé bẹ́ẹ̀ ibi gbígbé náà ni gbogbo ẹ̀ ṣùgbọ́n bí èèyàn bá ṣe ń pẹ́ ibìkan sí ló fi ń sọ èwo lọ́kàn. bí o ti máa gbòòrò. òun <laughs> ti ń gbòòrò nígbà táwọn tó kù tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ìpàdé iṣẹ́ ọdẹ iṣẹ́ àgbẹ̀ yìí náà ni gbogbo wọ́n ń ṣe wọ́n á sọ pé wọn ò tí kó papọ̀ ńgbà yẹn ṣùgbọ́n nítorí pé ògbórí ẹ̀fọn ti kọ́kọ́ débẹ̀ yẹn òun ní àwọn nǹkan kan tó ń ṣe kí ló ń ṣe ni pé yàtọ̀ sí pé ó ń pẹran ó ń ṣe àgbẹ̀ àdá ni ọkọ́ ni tó fi ń ṣe àgbẹ̀ tó fi ń roko tó fi ń gé ẹran ó máa ń ku ẹ mọ ká sọ pé àdá àbí ọbẹ̀ kù. Mm, tíyẹn bá ti lò á kú lẹ́nu. á kú lẹ́nu kò ní mú mm. mọ́ òun ti wá ṣe bíi irin ó ti wá bí irin kan tàbí bí òkúta akọ mm. tó fi máa ń pọ́n àwọn àdá àti bí ọ̀bẹ àti ọkọ tó ń lò àwọn tó wá kù nínú igbó yìí bí wọ́n ṣe ń pàdé ńkọ̀ọ̀kan àdá tí wọ́n ń kú ọ̀bẹ wọn náà kò ṣùgbọ́n kò sí nǹkan kan tí wọ́n lè ṣe sí ibi ó ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pàdé ló di pé èmi ń pàdé wọn àwọn àdá yìí ó tiẹ̀ ṣiṣẹ́ mọ́ ọ̀bẹ gan-an ah, kódà kò lè gé ìtì ọ̀gẹ̀dẹ̀ níbi tí ó kú dé wọn ah, ah, ó ṣe lọ́ọ̀dọ̀ ògbórí ẹ̀fọ̀n yóò bẹ́ẹ̀ pọ̀n yóò bẹ́ẹ̀ pọ̀n hmm. ìyẹn túmọ̀ sí pé yóò bẹ́ẹ̀ fi irin lọ́rin yóò wà mú padà yóò bẹ dá padà sí títún ah, ṣé lóòótọ́ bí wọ́n yà yín bá gbọ́ bẹ̀ ẹ kọjá síbẹ̀ àdá yín yóò di ṣáṣá ọ̀bẹ ni yóò di ṣáṣá ẹ̀yẹ ọkọ́ bákan náà gbóhùn náà bá gbọ́ yóò lọ bẹ̀ yóò ṣe nígbà wàá ya kò tiẹ̀ wá gbogbo wọn ti wá wọn ti ń mọ̀ yíká kò sẹ́nìkan tó ń sọ fẹ́nìkan mọ́. ibẹ̀ la máa ń lọ. ṣùgbọ́n gbèmí bá wá pàdé yín bí orúkọ ti wá bẹ̀rẹ̀ ni nígbà tí ó ti ń kárí gbogbo àwọn tó wà ní igbó tó lókàlùkù wà káàkiri kò sẹ́ni tó ń béèrè lọ́wọ́ wípé à ń bò ni mo ti lè ṣe kíní àbí kí àdá mi kú mọ́ gbogbo wọn ti mọ ọ̀dọ̀ Ògbórí Ẹ̀fọ̀n hmm. ó wá di wípé tá a bá wá pàdé à ń bo ń bo lódà tó ìṣọdẹ lọ mi ìṣọdẹ lọ mò ń lọ lọrin lọ́dọ̀ Ògbórí Ẹ̀fọ̀n hmm. ìyẹn ni pé mò ń lọ pọ́n àdá tàbí ọ̀bẹ mi tàbí ọkọ́ irin náà ni gbogbo ẹ̀ irin ni gbogbo ẹ mò ń lọ lọ ìyẹn ni pé mò ń lọ pọ́n mò ń lọ sọ di mímú padà nípa pé àwa ń pàdé èmi mò ń lọ lọrin ń bò ló ń lọ mò ń lọ lọrin mò ń lọ lọrin mò ń lọ lọ irin yẹn ni wọ́n pè nígbà yẹn kéré ni títóbi ni ló padà wá di Ìlọrin ibi tá a ti ń lọ irin ló ń jẹ́ Ìlọrin béèyàn bá dé Ìlọrin lónìí ibi àbà ògbórí ẹ̀fọn wà ń bẹ̀ ó sì wà ń bẹ̀ o hmm. ẹni bá lọ Ìlọrin kó wádìí ẹ. ògbórí ẹ̀fọn sì rèé ó kọ Yorùbá ni. ọmọ Yorùbá pọ́nbélé tó wá látọ̀yọ́. kì í ṣe ti Fúlàní. irọ́ tó wá láti Ọ̀yọ́ hmm. ni bí ó ṣe di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní súnmọ́ra wọn tí wọ́n ń kọ́ àbà kọ́ ìdèkòtira wọn tó ń dilé tó ń fẹjú sí hmm. iná ló padà bíbẹ ni wọn pé ó kọ wo lára lórúkọ tá a fún ibi àwàyè mọ. tá a mọ̀ sí rè. ohun tá a mọ̀ ọ̀dọ̀ ẹni tí gbogbo wa wá ń kọ́ létí ebi ibi tá a mọ̀ sí náà nípa lọ lọrin ẹ ẹja máa pè ní Ìlọrin ibi a ti ń lọ irin wa. bórúkọ Ìlọrin ṣe wáyé ni hmm. káàtì bẹ̀yẹn bẹ̀rẹ̀ béèrè tẹ kọ́kọ́ wá béèrè sílẹ̀ Yorùbá ni Ìlọrin àbílẹ̀ Fúlàní ṣé mi ti ìdáhùn kan ti kọ́kọ́ fìdí múlẹ̀. mo ti fìdí ẹ̀ múlẹ̀ pé yorùbá pọ́nbélé iná ànílọrin. fọ́pọ̀ tí ó wàá mọ̀ tán nílẹ̀ yorùbá hmm. bẹ́ẹ̀ dé jẹ̀ṣà bẹ́ẹ̀ dé kìtì hmm. dé ìjẹ̀bú káàkiri hmm. ọba ni wọ́n máa jẹ ọba aládé sì ni wọ́n máa fi jẹ kódà wọn a máa kí ọba lóòkì tó jẹ́ ti Yorùbá mm. pọ́nbélé mm. wọn a máa àwọn àwọn tí ń pẹ̀sà àwọn tí ń kéwì ó ní bí wọ́n ti kí ọba àwọn ìlú Yorùbá sì ni wọ́n máa ń lù láti fi kí ọba aládé bàbá wa wo ọ̀rọ̀ Ọlọ́rin ó yàtọ̀ díẹ̀ láwàní ni a máa wé mm. kì í ṣèyàn nìkan <laughs> ọba kọ́ ní jẹ́ ń bẹ̀ o Emi à ní ń jẹ lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pé báwo ló ṣe rí àwẹ hmm. ẹ yóò rí yóò rí ẹ jẹ́ kí n yá nú òwú hmm. kí n fi bẹ̀rẹ̀ ìdáhùn ọ̀rọ̀ yìí nínú oríkì òwú tá a bá kí òwú lọ ó ní ọ̀tẹ̀ hmm. ogun ló ba orílẹ̀ jẹ́ ọ̀tẹ̀ ló sọ̀bí nù. ogun ló borí lé jẹ́. ló borí lé jẹ́. ẹ ni wọ́n fi tẹ̀síwájú pé orílẹ̀-èdè tí wàá dẹ̀gbà ń bí ọmọ ìlú òwú. Hmm. ìparí ẹ̀ nìyẹn oríkì yẹn gùn lọ hmm. pé orílẹ̀ ọ̀tẹ̀ ló sọ̀bí nù ogun ló borí lé jẹ́ yorùbá yẹn gan ti túmọ̀ nǹkan tí wọ́n ń sọ àbí. Hmm, pé tí ò bá sí ọ̀tẹ̀ àtogun tó jà lórílẹ̀ àní dẹ̀gbà àní o òwú làá máa jẹ́ òwú wa làá máa jẹ́ ìtàn tó pọ̀ ló so mọ́ hmm. ọ̀tẹ̀ ló sọ bínú ogun ló borí lé jẹ́ ọ̀rọ̀ tó bá Ìlọrin mu ni. ẹ ṣáwó. ẹ ṣe. nígbà tí Ìlọrin bẹ̀rẹ̀ sí ní gbòòrò ìgbà yẹn la Fọ̀njá gbéra ẹ mọ̀ pé gbogbo àwọn tá à ń dárúkọ yìí jagunjagun alágbára ni wọ́n akọni ni wọ́n lọ́jọ́kọjọ́ nígbàkúgbà àbí ẹni ẹni tó bá lè lọ gbénú igbó tó jẹ́ pé tẹ́ ẹ bá dé ibi ọwà bóyá ẹ ṣe ń rìnrìn oṣù kan gan ẹ tí ì débẹ̀ tóun nìkan sì ń dá gbé bẹ̀ ṣé èèyàn yẹpẹrẹ ni ó gbèrú ẹ. mo gbó kìjikìji. <laughs> àfọ̀njá gbéra ó gúnlẹ̀ sí lọ nípa pé ọba tó jẹ lọ́yọ̀ọ́ ń gbà yẹn a ó lè òun àtàfọ̀njọ́ ò fi bẹ́ẹ̀ gba tara wọn tààrà àfọ̀njá ó mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ agbára àfọ̀njá ni ṣùgbọ́n àwílẹ̀ náà rèé <laughs> kòun náà kẹrẹ̀ ṣùgbọ́n mọ̀ pé tí àfọ̀njá bá lè dìde ńjọ́ kan níbi tó wà nítòsí ọ̀yọ́ tó ní òun ó fogun jà wọn pẹ̀lú sùúrù ni hmm. ni yóò kọjá o ẹ̀rù ń bá ó lẹ̀ àfọ̀já ń tiẹ̀ òun jókòó níjókòó pé njọ́ kan àwọn yẹ kóun náà ò já àgbàfẹ́ nìkan ni òjá yóò. bí bó tiẹ̀ jẹ́ pé kò sọ ọ́ jáde. ṣùgbọ́n ìṣara sí hùwà. bẹ́ẹ̀ ń fi hàn. ẹ má sì gbàgbé pé ọ̀tẹ̀ ló ń jẹ́ lù ń pè ẹ́ o ńṣe ni ọ̀sẹ́ni tí ò lóko àwọn kan náà wọ́n ti wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́tún àtòsí lórí ọba aláàfin ìgbàna Awólẹ̀ àti Àfọ̀njá kì í ṣe pé ìjà kan kúkú ti wà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n àwọn <laughs> runasi àwọn adárúgúdù ilẹ̀ wọ́n ń ṣiṣẹ́ abẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì ẹni bá sì ń jẹ́ ń ọ̀tẹ̀ kò ní fẹ́ kọ́tẹ̀ tán àwọn tó ń jẹ lọ́dọ̀ aláàfin ọmọ nǹkan tó ṣẹlẹ̀ kí gbogbo nǹkan yìí kó lè tòrò mú àfọ̀njá kó o fi jẹ ààrẹ ọ̀nà kakanfò tó o bá ti fi àfọ̀njá jẹ ààrẹ ọ̀nà kakanfò kò ní í sí wàhálà kankan mọ́ àti mọ̀ pé bógun bá dé òun láti sojú òkú bá a bá sì fẹ́ kí wọ́n yanjú ẹ̀ sójú ogun lọ́hùn àmọ́gbọ́n tá a dà sí i iṣẹ́ ni ó sì wàá rọrùn wọ́n kó sínú aláàfin ìgbà náà wọ́n wú yẹn ọ̀rọ̀ máa lẹ́sọ̀ yìí ọ̀dà òwúrò aláàfin bá ránṣẹ́ sí àfọ̀njá ọmọ nǹkan tó ṣẹlẹ̀ alágbára ni ẹ ọmọ ọba dáadáa ni ẹ ó ṣàpọ́nlé ẹ mo ti gbìyànjú mo ti ní kíákíá wá jẹ ààrẹ ọ̀nà kakanfò kakú mọ̀ pé láìsí wọ kò sọ́ba because ṣe mọ̀ pé ayé ìgbà yẹn ogun ni ogun lọ́tún ogun ló sì ni ọba sì nílò ẹni akíkanjú tó jẹ́ pé tí wọ́n bá lógun dé tó bá dìde ọba lè kódà ó lè máa sùn. tọkàn bó balẹ̀. Afọ̀njá ìwọ mórí tí mo fẹ́ fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó gbóúnṣẹ́ dìde ó ránṣẹ́ sáfọ̀njá palẹ̀mọ́ ṣètò kó wá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Yorùbá ní báwo ṣe ń lù bẹ́ẹ̀ làwọn ń gbọ́ kì í ṣe pé ó ń gbọ́ nìkan bẹ́ẹ̀ ló ń yè hmm. nígbà ó ṣe dọ́dọ̀ àfọ̀njá àfọ̀njá jókòó wò pé ọ̀tẹ̀ kábíyèsí fẹ́ mẹ́mí òun kú o ibo ìbò lọmọ ọba ti ń jàre ọ̀nà kàkàǹfò <laughs> ọmọ ọba lòun ọba lọ́la lòun ọba lòun hmm. láàyè ara òun gan bóun ṣe ṣe wáyé ọba lòun ẹni a bá pè lọ́ba ó ṣe tún joyè yorùbá yẹn náà yé àfọ̀njá. ibi ọ̀rọ̀ dé <laughs> ibi ọ̀rọ̀ dé ẹ má gbàgbé bí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ọ̀tẹ̀ ló sọ bínú ibi ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ làfọ̀njá ti wá pé ah pẹ̀lú bóun ṣe wá ibi ó dẹ̀ wà tí mo bá rántí dáadáa ó dàbí pé Ọ̀yọ́ ilé ṣe mọ̀ pé Ọ̀yọ́ bíi mẹ́ta ló wà ń báyìí mm. Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ Àjàká Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ilé ló wà ń léyìí tó túmọ̀ sí pé ó súnmọ́ ọ̀yọ́ dáadáa ngbà àgbọ̀ fànjà gbọ́ ah ìyá rẹ òun ni kábíyèsí wa èyí tí òun ṣe ni àwọn kọ́kọ́ ní kọjá kan gbogbo dìde òun ò ogun dìde òun fi bí òun yi wa yìí òun fi í òun rìn jìnnà díẹ̀ bóun bá wá rìn jìnnà èrò nǹkan tóun ó ṣe òun wà mọ́ ìyẹn ló gbé e dé agbègbè Ìlọrin hmm. ìgbà tó ẹ má gbàgbé pé ọmọ Yorùbá ni àwọn tó ti wà ń bẹ Haúsá ò ń ṣọdẹ o Fúlàní è ṣe ọdẹ o wọn ò sì ń ṣàgbẹ̀. ẹran ni wọn máa ń dà kí. ayé lè dáyé o kẹ́ ní nǹkan ní fáàmù ẹ sì rí i pé <laughs> oko ìgbàlódé nìyẹn ìran yorùbá ní ìṣọdẹ ní ìṣàgbẹ̀ àwọn ògbórí ẹ̀fọn àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jọ wá kóra wọn jọ síbẹ̀ yorùbá pọ́nbélé èyí tí ò bá wá látọ̀yọ́ á jẹ́ láti ilé Ifẹ̀ àfọ̀njáde bẹ́ẹ̀ bá a bá sì ń sọ̀rọ̀ agbára ajura wa lọ tìjàkadì kọ ìgbà àfọ̀njá máa débẹ̀ wọ́n ti ń gbúrú ẹ̀ tẹ́lẹ̀ náà gbòun náà débẹ̀ wọn Ah bá wa lóde àfọ̀já dàrin ó dàrin wọn yẹn ṣe mọ̀ pé èmi lè múlé sí apá ọ̀tún ìwọ múlé sápá òsì ìwọ wà láàrin gbùngbùn bẹ́ẹ̀ ló lókàlùkù ni wọ́n bẹ̀rẹ̀ ńgbà tí a fi ṣẹ́jú pẹ́ ṣe mọ̀ pé àfọ̀njá ọba ọba ni láàyè ààrẹ ńgbà tó máa dé bí ìgbà tí odidi ìlú kan dé ni síbi táwọn èèyàn ti bí ti wà tẹ́lẹ̀ kò sí inú kó ṣẹ̀ ń béèrè lọ́wọ́ wọn pé ẹjẹ́ ń jẹ aṣáájú àbí ẹjẹ́ ń jẹ olórí wọ́n gbà fún un. alágbára lè ẹ̀lẹ́lẹ́ tó dé yìí. olórí ogun ló dé bí eré bí àwàdà báfọ̀njà ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ baálẹ̀ wọn ni òun ló jẹ́ bíi baálẹ̀ wọn ṣùgbọ́n kò ìjọba ṣe mọ̀ pé kéèyàn tó jọba nígbà yẹn aláàfin ó fọwọ́ sí Ọ̀yọ́ gan tàbí Ifẹ̀ ni wọ́n á ti gbé adé ẹ̀ wá kó tó lè di ọba ó kàn jẹ́ baálẹ̀ lórí gbogbo àwọn tó wà ńbẹ̀ ìgbà tí ó jẹ́ baálẹ̀ yẹn iṣẹ́ sì ń wá láti Ọ̀yọ́ ọ̀rẹ́ wa ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tá a wí kí ni ìṣe ìwálẹ̀ o wàá jẹ́ o òun náà wá rò pé òun mo rò pé ńgbà mo ti rìn jìnnà pé ọ̀tẹ̀ yẹn ti ó ti tán ni ṣùgbọ́n ọ̀tẹ̀ yìí ẹ̀ tán àwọn tó ń rú sí náà wọ́n ń ṣiṣẹ́ wọn lọ lásìkò tí wọ́n ń ṣe yẹn ní ẹnìkan tá à ń pè ní alimi ló da ẹran látòkè ọya wá sínú igbó Ìlọrin Álímì lórúkọ ẹ̀ ló da ẹran wá sínú igbó Ìlọrin ìgbó dẹran dénú igbó lọrin ah, ilẹ̀ tó lọ́ra pọ̀ ń bí táwọn ẹran máa jẹ èyí tí ìbá fi da ẹran kó dẹran padà ó bẹ̀rẹ̀ torí kó tó dé Ìlọrin táwọn yìí kó tó dé agbègbè ẹ̀ ó ti dẹran gba Kogi Kàbà ibi tá à ń pè ní Kogi lónìí ẹ rí i pé iná ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ gbogbo yorùbá ni ẹ rí i pé ní kogi gan lára yorùbá abẹ fẹ́ẹ̀ pọ̀ ju àwọn tọ́jà nǹkan mi lọ wọ́n sì ń jó kọ yorùbá dára wọ́n sì ń sọ yorùbá lẹ́nu. ń sọ yorùbá lẹ́nu ń kọrin yorùbá. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. àwọn yẹn náà ti wà níbẹ̀ lòun dẹran wá agbègbè wọn látàgbègbè wọn ló ti dẹran dé agbègbè lọrin ngbọ́dọ̀ dé lọrin tó rí i pé eléyìí tún lọ́ra ju ibi tóun ti ń bọ̀ lọ òun náà bẹ̀rẹ̀ sí ní jókòó wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé tí fúlàní bá dẹran débi kan tí ó rí i pé àyè gbà wọn gàá ní òkọ̀kọ́ ni hmm. ó bá ní gàá ó ní gàá òun ẹ̀yin náà mọ̀ pé ìran fúlàní ìran jagunjagun làwọn náà ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà ìjagun ẹ̀sìn ní tiwọn kí wọ́n jagun gbalẹ̀ ibi àwa yìí ó ti di tiwa o kí wọ́n sì jagun gbà ìgbà tó dé òun náà kó èrò púpọ̀ àbí kí n kú sọ pé òun náà kó ọmọ ogun tó pọ̀ wọ́n tẹ̀lé wọ́n wá tẹ̀dó sí agbègbè Ìlọrin báwọn tẹ̀dó sí agbègbè e, Ìlọrin àìdèlù kọjá ẹni àbáǹlù àìmọ̀lù kọjá ẹni tí àdèlù mọ̀ ọkọjá sọ́dọ̀ Àfọ̀njá wọ́n gbà àtọwọ́ tẹsẹ̀ àwọn Yorùbá tó ti tẹ̀dó bẹ́ẹ̀ ẹ má gbàgbé bí a ti ń fọ̀rọ̀ yẹn bọ́ wọ́n gba àtọwọ́ tẹsẹ̀ òun náà sì ń gbé pẹ̀lú wọn kò sí àlàáfíà wà lọ́tún àlàáfíà wà lọ́sì àlàáfíà wà ní Ìlọrin àti agbègbè ẹ̀ kò sí forígbárí kò síjà láàrin Álímì àtàfọ̀njá tó dé ìgbà tí ọ̀tẹ̀ Aláàfin àtàfọ̀njá bẹ̀rẹ̀ sí ní gbòòrò Ah! àfọ̀njá ń ronú pé nǹkan tóun lè ṣe ni kóun kógun ja ìlú ọ̀yọ́ ṣùgbọ́n nǹkan tó ń jẹ́ ọ̀yọ́ orírun òun ení èjì ó kọjá bí tó nǹkan lè dìde ogun sí tó ráwọn ìlú míín sí ìwà àtọjá lágbára ìbàdàn wà ń bẹ ìjàyè wà ń bẹ iléṣà ògèdèǹgbé wọ́n ló kọ ló kọ àwọn olórí ogun wọn gbà yẹn ògúnmọ́lá ní tìbàdàn ògèdèǹgbé níléṣà àti kúrúnmí níjàyè báwọn wọ̀nyẹn bá dìde ti ọ̀yọ́ lẹ́yìn lásán kóun gbàgbé ẹ̀ ńbẹ̀ lọ́rọ̀ máa parí sí níbi ọ̀rọ̀ wà yìí òun nílò agbára tàbí kóun rọra jókòó òun jẹ́ hmm. àwọn tí ó ń dáná ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti sọ ah, ah, hálímì tó dé tó ń bá wa gbé àwọn ọmọ ogun ẹ̀ gan wọ́n fẹ́ kọjá àwa tá a wà ní a ṣe bẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀ kọjá ah, ah. ṣẹ́jú mélòó ẹ já bẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀ kó tẹ̀lé wa ah, ṣé yóò gbà ṣá yóò gbà nǹkan tó bá béèrè ni ẹ já fún un hmm. wọ́n ké sí hálímì ńgbà wọn ké sí alimi táfọ̀já sọ fún alimi alimi ní ìyẹn ò le òun ṣe tán àti tiẹ̀ lẹ́yìn ṣùgbọ́n kinní kan ni o bóun bá tẹ tiẹ̀ lẹ́yìn táwọn ṣẹ́gun a jẹ́ pé òun lòun ó jẹ́ bí igbákejì ẹ o níbi àwàyé o Àfọ̀njá sì gbà nítorí àwọn tó ń tì í ò padà òun náà láròjinlẹ̀ pé ẹni tó fẹ́ jẹ igbákejì òun yìí sọmọ ìyá òun ni sọmọ ọ̀fẹ́ ní àbọ̀mọ́ Abẹ́òkúta ṣéde <laughs> kan náà làwọn jọ ń sọ ṣáṣà kan náà làwọn ní ṣéṣe kan náà làwọn ní ṣébí kan náà làwọn ní kò béèrè nítorí pé ohun tó lè ó gbé ló máa ń wò ó lè wo kòtò kí wo kòtò tí ó jì sí nǹkan tó fẹ́ gbé yẹn ní ọ̀ranjú mọ́ ọba gbà fún alimi alimi dẹ̀ wá wọ́n dẹ̀ ogun wáyé Ògún lọ ńgbà wọ́n jagun wọ́n ṣẹ́gun kódà aláàfin ìgbà náà ó bógun ọ̀hún lọ. láàrin àsìkò oríṣiríṣi àṣírí ni wọn ó ti fún Álímì àwọn ọmọ ẹni tí ìlú tí ò mọ̀ tí ò mà ṣà tí ò mọ̀ ṣe tí ò mọ̀ rin ibẹ̀ iná lẹ fẹ́ mú lọ àfi kẹ́ ẹ fi gbogbo àṣírí hàn. Hmm. ọmọ Yorùbá. wọ́n ti fi gbogbo àṣírí lé lọ́wọ́ wọ́n lọ wọ́n bọ̀ kí wọ́n tó lọ ogun yẹn Álímì ń rí Àfọ̀njá bí alágbára tó jẹ́ pé kódà mi ì gbọ́dọ̀ ṣíjú wò ṣùgbọ́n gbà wo lọ ogun tí wọ́n á dé àṣírí àti agbára Yorùbá míì tí wọ́n ti fún un torí àṣeyọrí àbí àjàṣẹ́gun ogun tí wọ́n ń lọ ó ti jẹ́ ká lè mí rí i pé ah, Àfọ̀njá kẹ ó kéré. ó ti rí àwọn ibi tó. ó ti rí àṣírí ẹ̀. Hmm ó ti gbogbo ibi tó rò pé tí Àfọ̀njá rò pé òun lágbára sí òun sá pamọ́ sí wọ́n ti fàṣírí ẹ̀ lé Àlímì lọ́wọ́. tí wọ́n bí agbára ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni hmm. wọ́n padà dé gbà wọ́n padà dé kódà wọ́n ṣe ayẹyẹ ó di Àfọ̀njá o. àrùn kálukú balẹ̀. àrùn kálukú balẹ̀ ìgbà tí ó fi tó ọjọ́ mélòó kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún Àlímì pé ẹ wá kí ni gbogbo kọ́mídé kọ́mí ẹ ò kúkú ṣe jẹ́ ká mú àfọ̀njá èkó kó o kú mọ̀ pé ìwọ gan-an lolórí lọ́rin ìyẹn ò ní ṣeé ṣe yóò ṣeé ṣe ṣé báwọn kan ní alágbára àfọ̀njá àfọ̀njá nígbàkejì ó lé balógun ó ní gbogbo ẹ̀ ẹ̀ ṣe jẹ́ kó mú àwọn yẹn mọ́ra bí wọ́n ṣe gbé ni ọ̀tẹ̀ tuntun bá tún wọlé. ọ̀tẹ̀ ń bí ọ̀tẹ̀ nì kì í ṣe títún. Hmm. pim wọn kọ pé ẹni tó dàbí igbákejì tó súnmọ́ àfọ̀njá jù hmm. ọmọ orí ẹ̀ wálẹ̀ kódà ẹ̀mẹ̀tàn tí wọ́n fún yẹn hmm. tó bá lè ti wà lẹ́yìn tá a mú àfọ̀njá kò ìwọ ló kàn. ìwọ ló kàn wọn ò sọ pé àwọn làwọn ó dolórí o alimi ò sọ pé òun ni o ṣùgbọ́n ìwọ tó o yìí tó fi ń jọmọ yìí òde ọjọ́ ọmọ ṣáà mọ̀ ó ti dọ̀gà nǹkan tí wọ́n gbé lè lọ́wọ́ ni òun náà tẹ́wọ́ gbà ó bá àwọn tó kù náà sọ̀rọ̀ álímìdé álímìwọlé pépépé ogun wa ogun lọ àfọ̀njábógun lọ ẹni wọ́n ní òun ni ó jẹ olórí ń gbà àfọ̀njá bá lọ tán wọ́n mú òun náà wọ́n gbẹ̀mí ẹ̀. ìfaragbọ́fà. bẹ́ẹ̀ ni. ńgbà àwọn gbẹ̀mí àfọ̀njá tí wọ́n pa òun náà tógun rọpa gbogbo ibi tó jẹ́ pé àfọ̀njá tẹ̀dú sí wọ́n tú gbogbo bẹ̀ ká kó gbogbo nǹkan tó ṣe é kó tó àti èyí tí òwúlò wọn dáná sun baálé mi ṣe di ọ̀gá lórí Ìlọrin mi di ọ̀gá lórí Ìlọrin tán eré ni wọ́n pè ọ̀rọ̀ ọdún ọdún ọdún àìmọye sẹ́yìn yẹn òun ló padà wá jẹyọ lónìí ńgbà tí Álímì dọ̀gá tán kò sí nǹkan tí méjì tó bẹ̀rẹ̀ sí ní ṣe ó bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn ẹ̀ àwọn ẹbí ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní kó wọn wọlé n ló fi jẹ́ pé tẹ́ ẹ bá dé lọrin lónìí ibì kan wà tí wọ́n ń pè ní gèrè Álímì ibi ó tẹ̀dó sí ńgbà yẹn nìyẹn bí ìgbà ta ní àgọ́ Álímì àbí ká ní eh, gàá tàbí sábó ó sì ń jẹ́ orúkọ yẹn dò tẹ́ ẹ bá dẹ̀ wo pẹ̀lú gbogbo ẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe sẹ́ńsọ̀ ọlọ́rin kẹ́ ẹ wá sọ iye yorùbá iye fúlàní tó wà ní yorùbá ní gbogbo ọ̀nà ni wọ́n fi pọ̀ ju fúlàní lọ ṣùgbọ́n bí wọ́n ṣe pọ̀ tó yẹn fúlàní ló ń jẹ orí wọn nítorí pé ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ inú bíbélì jacob àti esau tí kan ti gbé ogún bí ẹ̀ta nítorí àṣàrò kan ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ Yorùbá àti Fúlàní rí lórí Ìlọrin agbẹ́ẹ̀ta ni àwọn Yorùbá ló ní Ìlọrin láìsí tàbí ṣùgbọ́n ìbéèrè tó yóò yẹ káwọn èèyàn tiẹ̀ tó máa béèrè ni pé ok ẹni wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe àbí. ẹ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sọdún. òun ló dariwo. Hmm, ìbéèrè yẹn ò nílò ká ṣẹ̀ṣẹ̀ béèrè pé ṣé Yorùbá ló ní Ìlọrin. epo kíkan màdé o oskomto kàkéwé àtẹ̀gbò ṣe oskomto ọkọ lòún àyà sí ló pọn òyìn wípé oskomto bàbá ti dára jù. oskomto gbọ̀n nara ó táwọn yọjú yọ àní níbi káṣíò ara mú wọn àlàáfíà oníjìnnà sí wa bàbá àtìlò oskomto ìyá jù ú ẹ bá mi gbé o. ó fọ̀dọ̀ tí inú ẹ̀ jẹ́ àlejò obìnrin tí ò ṣe déédéé ó mọ́mọkùnrin ta pọ́npọ́n fún àdínkù ọ̀rá ara o oskonto Mara na mára Mara pépé ki Jani Kule. ní kulẹ̀ ó ń Only Peace Herbal Ventures ló ń ṣe é ààyè ń bẹ fún alágbàtà jákèjádò Nàìjíríà zero seven zero three one zero zero two seven four four oskonto. oskonto herbal mixture àti oskonto herbal capsule ó ń gbógun ti èérí inú inú kíkùn inú dídùn obìnrin àbí ọkùnrin tó bá sanra lábàdì nǹkan oṣù tí ò lọ déédéé oskonto ìjọba fọwọ́ sí. ìjọ wo lẹ gbọ́ tí wọ́n ní wọ́n fẹ́ ṣe ìṣẹ̀ṣe níbọ̀ nù ṣé ẹ ti gbọ́ rí pé wọ́n fẹ́ ṣe ìṣẹ̀ṣe ní sàǹfàrà <laughs> àbí kánò tí yorùbá tiẹ̀ tó pọ̀ sí ṣé ẹ ti gbọ́ pé wọ́n fẹ́ ṣe ìṣẹ̀ṣe ní kánò nítorí pé yorùbá mọ̀ wọn rẹ̀ yorùbá ò lè lọ lu onílùú kó máa lọ bẹ́ garangaran. yóò bá ṣe gan yóò yọ sí ni. Eh, kó bí yóò bá ṣe ó lè ṣe nu ilé àbí nu àgbálẹ̀ bó bí yóò ṣe nu àgbálẹ̀ ìgbà kò ní gbóhùn ẹ̀ sókè toró mọ̀ pé ẹ wá o eh, ẹsẹ̀ lòún fi rìn débi kì í ṣe orí o ṣùgbọ́n ibi Yorùbá bá fi orí rìn dé léyìí tó túmọ̀ sí pé ibẹ̀ ni wọ́n bí sí ni ló ti lè láàyè ti lè gbà ṣó di kókó méjì hmm. láti fi hàn yí pé Yorùbá ló ní Ìlọrin ẹ béèrè lọ́wọ́ ẹ máa lọrin lọ́wọ́lọ́wọ́ báyìí pé kí lorúkọ ẹ̀ ní kíkún hmm. Hmm? ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé. Eh, emir Sulu kí lorúkọ rẹ ní kíkún. oruko orúkọ ẹ máa lọrin o ti di sàn sínú advocate. ko kó di ẹ o di ẹ kó tó di o hmm. ó ti ń bá ó ti ṣe lọ́ọ̀yà ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ béèrè pé kó mú jáde. àti bẹ́ẹ̀ tó. àti gbogbo sàtífíkẹ́ẹ̀tì tó ń kó ní. Hmm. orúkọ ẹ̀ ní Ibrahim hmm. Kọ́lápọ̀ hmm. Gambari. ìran haúsá wo ní jẹ́ Kọ́lápọ̀ ìṣọ̀lá ní oríkì ẹ̀ Kọ́lápọ̀ ìṣọ̀lá Gàmbàrí Ibrahim Kọ́lápọ̀ ìṣọ̀lá Gambari. títí tó fi jọba ẹ̀ tí ẹ̀ lè gbọ́ sùlù ní orúkọ ẹ̀. ẹ lọ béèrè. ngbò dẹ́míà ní zulu. tó di ẹ̀míà nígbà tí ó máa di ẹ̀míà hmm. èmi sì wà lẹ́nu iṣẹ́ dáadáa ńgbà yẹn mo wà ní Federal Radio Corporation of Nigeria Ìbàdàn Radio Nigeria Ìbàdàn gbogbo ẹ mọ̀ pé kò síbi tá a ti ẹ̀míà ni ọba náà ní pàtàkì nílẹ̀ Yorùbá tí ò ní kọ́ sáriwo ariwo díẹ̀díẹ̀ àwa. ní gbogbo ìgbà tí ariwo wà orúkọ ẹ̀ Ibrahim Kọ́lápọ̀ Gàǹbarì tí wọ́n bá fi oríkì sí ní Ibrahim Kọ́lápọ̀ Ìṣọ̀lá Gàǹbarì ṣùgbọ́n nǹkan tó jẹ́ ìyàlẹ́nu ni nígbà tí yóò jẹ ọba yẹn tí gbogbo kinní yẹn wà orúkọ yẹn wà bẹ́ẹ̀ nítorí pé tó bá jẹ́ bẹ̀rẹ̀ ló ti sọ pé Sùlù Gàǹbarì nìkan lo orúkọ òun Yorùbá kankan ò ní tẹ̀lé kò sì lè rọ́bá yẹn jẹ́ bí Ìlọrin ṣe wàdò nìyẹn gbogbo bí àríyànjiyàn ṣe Yorùbá ni ṣe Fúlàní ni bí ẹnìkan ó bá jẹ ẹmíà ńbẹ tí Yorùbá ò bá ṣàtìlẹ́yìn ẹ kò lè rí jẹ wọn wulẹ̀ dá wàhálà ni ṣùgbọ́n àwọn ara wa ni ká bá wí ẹ gbàgbàgbé ibi tọ́tẹ̀ ti bọ̀ tó ti ń bọ̀ mm-hmm. látòrí Àfọ̀njá o mm. tó fi di pé wọ́n gbé Ìlọrin lé Alímì lọ́wọ́ mm. ó sì ìwà dòní màá dẹ̀ sọ bó ṣe wà fún yín ní gbogbo ìgbà tí uh, ẹ̀mí àmà jẹ ìyẹn èyí tó wà ńbẹ̀ yìí ó kó gbogbo àwọn Yorùbá yẹn mọ́ra baálẹ̀ Yorùbá wà ńbẹ̀ wọn jọ ń sọ̀rọ̀ pé ìkan náà làwọn Yorùbá lòun ìní orúkọ yẹn Kọ́lápọ̀ Kọ́lápọ̀ yẹn fi ń jáde nígbà yẹn. lemọ́lemọ́ nígbà náà. àwọn Yorùbá fúnra ara wọn mọ̀ pé rọ́ ṣùgbọ́n pẹ̀lú rọ́ pẹ̀lú ẹ̀tàn yẹn náà wọ́n tì í lẹ́yìn. wọ́n mọ̀ pé rọ́ ni pé. pé kọ́lápọ̀ tó ń jẹ́ nínú orúkọ ẹ̀ ni kì í ṣe Yorùbá bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ náà. sọmọ Yorùbá. <coughs> nǹkan tó fi jẹ́ ni ẹ béèrè lọ́wọ́ ní pàtàkì ìdílé ọba àlọ́rin kò sí tí ò lóko yorùbá nù wọn àfẹni tí yóò bá ṣẹtàn tí yóò bá parọ́ lóko. tí wọn yẹn wá sí yorùbá bá wọn. ẹ tí wọn yẹn sì sí yorùbá. yorùbá ni wọn ṣùgbọ́n ṣe mọ̀ pé odò ò lè wà kó má lórí irun. níbi ó ti ṣàn wá. ibì kan ló ti ń ṣàbọ̀. ok bí wọ́n bá pè mí nísìn tí wọ́n ní Peter hmm. àbí. Hmm tí ẹnìkan wá dìde tó ní àwọn Ísírẹ́lì ló ń jẹ́ Peter torí àwọn làmọ̀ ní ọmọlẹ́yìn Jésù àwọn Jerusalem ló ń jẹ́ Peter ọmọ Jerusalem ni mí ṣé mi mọ̀ pé Yewa láti bí mi òkìlíà. <laughs> ṣé ni mọ̀ pé ọ̀yọ́ làwọn bàbá mi ti dé Yewa. Hmm. ẹ ó yé mi. tí ó ti yẹn sìn. gidi. kò sí ọmọ fúlàní tó wà lọ́rin ní pàtàkì ìdílé ọba tí ò lóko yorùbá tí ò bá lórí orúkọ yorùbá yẹn kò ní dé orí lórí ẹgbàgbé ẹ ó lè di wàhálà o kò ní débẹ̀ tàbí tí ò lájọṣepọ̀ dáadáa pẹ̀lú Yorùbá tó wà ń bẹ̀ ṣùgbọ́n àwa là ń gbọ̀jẹ̀gẹ́ kìnìyàn àgbà mọ́ra ọ̀rọ̀ ti Ibrahim tí mò ń wá bẹ̀ ẹ́ mà tó wà ń bẹ̀ níjọ́ tí wọ́n ṣe anyway ṣé oúnjọba náà là á lò. <laughs> oúnjẹ emir. <laughs> lọ́jọ́ tó ń jẹ́ emir hmm. èmi ní aṣojú rédíò nàìjíríà àbàdàn tó wà mẹ́ wọ́n ṣe gbogbo ètò tán nígbà tí wọ́n ṣe gbogbo ètò tán tá a interview ẹ̀ tá a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ the first person ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ níjọ́ yẹn tí ìyẹn address ẹ̀yìn ẹni alhaji ibrahim kọlápọ̀ kàǹgbàǹbarì ó dẹ̀ béèrè ìbéèrè ìgbà tí ó máa dáhùn béèrè yẹn ìbẹ̀lẹ̀ ti mọ̀ pé ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ìtàn dẹ̀ ti dé. ọ̀rọ̀ ti change. bó bó ṣe máa dáhùn béèrè yẹn báyìí ó point of correction my dear brother my name is Ibrahim Sulu Gambari. I am not a Yoruba man. gbẹ̀gàn níjọ́ yẹn ni gbọ̀ngàn ẹni tó bá wà ń bẹ̀ kó já mi nírọ́ hmm. ìjọ yẹn ló ti sọ lẹ́yìn ìgbà tó pa àṣẹ tẹ̀ lọ́wọ́ ni mo sọ yìí nǹkan tí mo sọ lóyìnbó ni pé bí yẹn ṣe béèrè yẹn kọ́kọ́ ẹ̀ bá a bá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn a kọ bí ìgbà tá hmm. Ibrahim Kọ́lápọ̀ gambari ìyẹn dẹ̀ béèrè béèrè ó dẹ̀ ní jẹ́ kóun sáré ṣe àtúnṣe kan kékeré bẹ́yìn bẹ́yìn ó ní orúkọ òun kì í ṣe Ibrahim Kọ́lápọ̀ gambari orúkọ òun ní Ibrahim Sulu gambari ní ọ̀pá àṣẹ tẹ̀. tó túmọ̀ sí pé òun yìí ṣe ọmọ Yorùbá o. bẹ́ẹ̀ ni ọwọ́ ẹ̀ ti tè kú dà hmm. ìgbà yẹn ló béèrè ikú tó pa bàbá hmm. bọ́rọ̀ ṣe rí nìyẹn ṣó ti yẹn sìn hmm. ọ̀rọ̀ Ìlọrin kò rújú kò sí àríyànjiyàn kankan mẹ́ ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ lóde òní ni pé béèyàn bá ti fẹ́ jogún kógún ìtànkìtàn ni ó máa pa torí àti jogún Ìlọrin ogún kógún ló jẹ́ fún Fúlàní o àbí Haúsá àbájọ orúkọ tó nǹkan pẹ̀lú àwọn ogún kógún ni ṣùgbọ́n tá a bá tọ̀ tá a sọ tá a ṣe bó ṣe yẹ kó rí o Yorùbá lónìí lọrin tí ò ní àríyànjiyàn lọ́wọ́ yìí tó wá jẹ́ wípé àwọn ẹlẹ́sẹ̀ kan ní ń fọwọ́ lálẹ̀ nílùú Ìlọrin bí ẹni pé ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé tíran Yorùbá ń ṣe láti pilẹ̀ wá kò lẹ́tọ̀ọ́ tàbí pé àwọn tí ń ṣe ò lẹ́tọ̀ọ́ láti lo ìgbàgbọ́ wọn láti ṣàfihàn ìgbàgbọ́ wọn láti gbé ní tí wọ́n ní dání ní gbangba nínú ìlú náà báyìí ojú wo la fẹ́ fi wò yẹn. ẹ ṣe um, yóò rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo wa la mọ̀ wípé tá a bá ń sọ ọ̀rọ̀ Yorùbá ìṣẹ̀dálẹ̀ Yorùbá orírun orísun Yorùbá a mọ̀ bí o a sì mọ nǹkan tá à ń ṣe bá a bá dákọ ọmọ yorùbá kan bí ọba jóníṣàngó ajogun tàbó nífá tàbó lóró tàbí jagunjagun tàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. tàbí eléégún hmm. yorùbá nù tá a bá ń sọ̀rọ̀ eh, fúlàní haúsá kò sẹ́sìn míì tá a mọ̀ wọ́n sí ẹ̀sìn islam àbí. bẹ́ẹ̀ni mùsùlùmí hmm. kódà bàbá ń sọ tàwọn ibo ẹ rí i pé ẹ̀sìn ìgbàgbọ́ ló wọ́pọ̀ lọ́dọ̀ wọn. bó ti jẹ́ pé wọ́n ń ṣèbílẹ̀ wọn náà. ẹ ẹ wọn ò fìbílẹ̀ wọn lẹ̀ ṣó ti yẹ nìsín hmm. ṣé ẹ wá rí ibi tó yí ọ̀rọ̀ kọ̀ọ̀kan wá ọ̀rọ̀ yẹn pé méjì mẹ́ta alákọ̀ọ́kọ́ ńgbà tá a ti gbé orí tá a ti gbé fún álímì hmm. látàyé àfọ̀njá a ti gbé gbogbo àṣẹ ẹ̀tọ́ ìlànà àṣà ìṣe wa a ti gbé fún òun ló kù tí yóò wá sọ fún wa pé léyìí la máa ṣe hmm. àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ bá sì gbàgbé tẹ́ ẹ bá mọ ìtàn fúlàní dáadáa ibi wọ́n bá dé wọ́n fẹ́ gbàbẹ̀ ẹ lọ kàtàn wọn ṣó ti yé nìsín hmm. wọ́n fẹ́ gbàbẹ̀ ni nǹkan tó mú mùsùlùmí wọ̀ lọ́rin nìyẹn o kò sí mùsùlùmí ńlọrin tẹ́lẹ̀ láti òkè òkè ọya wọn ti mú mùsùlùmí wá sí lọ́rin ṣùgbọ́n pa pé àwọn ni lọ́nà kan àbí <laughs> lọ́nà míì ni ẹran láti bọ́ sí lọ́dọ̀ èyí tó jẹ́ tiwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ múlẹ̀ èyí tí wọ́n sì ń fẹsẹ̀ múlẹ̀ yẹn inú mi dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí ó ń gbọ́ wa ẹ wo àyíká yín tá a bá ríbi tí mọ́sálásí wà táwọn haúsá ń kírun lérí abẹ tí fúlàní kírun lérí abẹ tó bá yí jẹ́ Yorùbá ló ń pèrun tí yóò ṣíwájú ìrun kíkí yẹn haúsá ó yà kí tiwọn lọ́tọ̀ ni ó lè jẹ́ àwọn mẹ́rin ni wọn ò bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan wọn ò kírun tiwọn nítorí pé kò sí bí Yorùbá ṣe lè ṣe ẹ̀sìn tó ẹ̀sìn mùsùlùmí tó Fúlàní ò gbàgbọ́ wípé wọ́n mọ̀ lọ́wọ́ hmm. bẹ́ẹ̀ ni lójú rẹ̀ wọ́n sì ń fara wọ́n sì ń fara pẹ́kẹ́ fèrè. ní nineteen nígbà tí Abíọ́lá fi jáde tó ní tó fẹ́ di ààrẹ ńgbà yẹn ẹ má gbàgbé pé Abíọ́lá ni eh, second in command sí sultan tó jẹ́ olórí gbogbo mùsùlùmí lórílẹ̀‐èdè abíọ́lá nígbàkejì ẹ̀ nígbà tàbíọ́lá ìjáde pé òun fẹ́ ṣàárẹ̀ yes mùsùlùmí òdodo ni ṣùgbọ́n gbàrà tó jáde campaign tó wà ìpolongo tó wà ní north tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ni pé ṣé káfíìrì lẹ́ẹ̀jẹ̀ kó jẹ ààrẹ léyìn lórí àwọn tó bá wà north kí wọ́n jẹ́rìí sí bó bá jẹ́rọ́ <laughs> nígbà yẹn bẹ́ẹ̀ sì rí mùsùlùmí náà ni. àlòun ni igbákejì olórí gbogbo mùsùlùmí orílẹ̀-èdè. ní orílẹ̀-èdè nàìjíríà ń gbà náà. ṣùgbọ́n gbò ti di ọ̀rọ̀ ipò àṣẹ ọ̀ ìṣe mùsùlùmí mọ́ káfíìrì ni. Hmm. bashir tó fà tí wọ́n jọ dupò ńgbà yẹn tí ò jẹ́ oyè kankan. nínú ẹgbẹ́ ẹ̀sìn nínú ẹgbẹ́ ẹ̀sìn islam islamic uh, for africa kí ni wọ́n ti máa ń pè tí ò jẹ́ oyè kankan òun ni wọ́n wá kà sí ẹlẹ́sìn tòótọ́ ju abiola lọ bí hmm. fúlàní ṣe rí nìyẹn ibi tí wọ́n bá wà wọ́n á fẹ́ fẹsẹ̀ sí yẹn múlẹ̀ yorùbá kẹrìí ṣe rí ọ̀rọ̀ wa ká dúpẹ́ olódùmarè ni hmm. torí a ní tẹ́lọ́rùn a dẹ̀ ló lè. Hmm. ọ̀kánjúwà. bẹ́ẹ̀ ni. tiwa ètò a. nígbà tí irú ẹja mú àpẹẹrẹ ti Ìlọrin yẹn nígbà tí àwọn tó láǹfẹ́ ṣiṣẹ́ ṣe láǹfẹ́ ṣiṣẹ́ ṣe tí ẹ̀mí àti àwọn èèyàn ẹ̀ tí wọ́n dìde wípé kò sí nǹkan tó jọ ara àwọn tó dìde yẹn ṣé kò sí ìṣọ̀lá nù wọn ṣé kò sí adéròmù ṣé kò sí akíndélé ṣé fúlàní sì wà ń gbogbo wọn bí Hmm. ṣé fún sẹ́dílàjì ló ń jẹ́ akíndélé ló ń jẹ́ akérọ́pọ̀. bí yorùbá ń gbogbo wọn. ṣé bí yorùbá ń gbogbo wọn. a ti rí fídíò yẹn yorùbá ló ń eh, sọ pé iná ni mò ń sọ fún yín àwọn ọlọ́pàá gan mọ̀ ń pa ẹ o. iná ni mò ń sọ fún yín yìí nítorí pa lólè àdẹ̀ nítẹ̀lọ́rùn ni àdẹ̀ máa ń rí gbogbo nǹkan especially tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn ńṣe ni yorùbá máa ń ṣe bí ìgbà tó jẹ́ pé àwọn gangan lọ lóhùn tó ti yé. Hmm, agbèlérí. mo láǹfààní kí nǹkan onígbàgbọ́ ni mi o kìrìsìtẹ́nì ni mi but tẹ́ ẹ bá mọ̀ iṣẹ́ wa dáadáa ẹ mọ̀ pé a lẹ̀ sìn. ebi oníròyìn. mo láǹfààní àti lọ mẹ́ka ngbà mo jẹ lọ mẹ́ka mi rí gbogbo ìlànà nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ tí mi ń ṣe nígbà mo padà dé mo ṣàlàyé fún àwọn èèyàn pé ní tèmi o ẹni tí o bá fẹ́ mọ lọ́hùn sí i kó tiwọn kó jẹ́ kìrìsìtẹ́nì tó kó gbìyànjú kó lọ mẹ́ka torí nǹkan tó wà ńbẹ̀ yàtọ̀ sí nǹkan tí wọ́n fi fún wa ńbí. Hmm. n tó wà ní mẹ́ka bẹ́ẹ̀ ni ó yàtọ̀ sí tí ọ̀pọ̀ àwọn mùsùlùmí ń gbé jáde fún wa ńbí. ó yàtọ̀ hmm. ṣé ẹ gbọ́ hmm. ó yàtọ̀ pátápátá ní tèmi. Hmm nǹkan tó wà ń bẹ ká sin ọlọ́run hmm, ká gba ọlọ́run gbọ́ ká sin ọlọ́run pẹ̀lú inú mímọ́ àti nǹkan tó ọlọ́run bá fi fún wa ní dáadáa ká sì mọ ọlọ́run yẹn ká sì gbójúlé pé ọlọ́run yẹn náà nìkan ṣoṣo ni nǹkan tó wà mẹ́ka nìyẹn ẹ̀yin náà wà yíká yín o hmm? àfa ń lo ẹyẹ lẹ́ńbí o. àdé hmm. àfa ń lọ ṣe dúdú o. dáadáa. àbí. bẹ́ẹ̀ni ló tẹ àtẹyàn rìn. àfẹ́ <laughs> àfa àtẹyàn rìn o. bóyá bá a bá rìn jẹ̀dìjẹ̀ nà pàápàá á rí àfa tó ń gbé ọ̀pẹ̀lẹ̀ tó ń gbé ọ̀pẹ̀lẹ̀ ẹ̀rìndínlógún nìyẹn ẹ̀rìndínlógún àbí. wọ́n lò wọ́n lò. ṣó ti yẹn sìn. Hmm. kí ni mo ṣe ń sọ páì ní tẹ́lọ́rùn àtẹ̀sí kínní àtẹ̀sí kejì ẹjọ́ olóòtú ǹjẹ́ òun lè rí babaláwo tàbí oníṣègùn tàbí alápínní òòṣà fún eégún hmm. àbí ìyálò òòṣà tó gbọ́dọ̀ dọ pásítọ̀ àbí rẹ́fẹ̀rẹ̀d lọ tó ní ẹjọ́ mò ń wá gbára ẹjọ́ ẹrú mi lágbára. Hmm? àwọn pásítọ̀ náà ni wọ́n sáré jàǹgàlà jù. tàbí kẹ́ ẹ gbọ́ wípé ìyálò òòṣà hmm. ìyá ọ̀ṣun àpè náà wọ́n gba ọ̀dọ̀ àáfàá lọ́wọ́ ní àáfàá yẹn ní mímọ̀ ẹjọ́ ìmáàmù mọ́dé o ẹ̀rọ mi lágbára àbí ọjà mi ọ̀tà ẹ ṣe àwúre fún mi. Christian lẹ́ẹ̀rì lọ́dọ̀ babaláwo mùsùlùmí lẹ́ẹ̀rì lọ́dọ̀ oníṣègùn kí là ń tara wa fún. ìwálẹ̀ o ì ṣe gbà tó o bá fẹ́ gbá mọ́mú kó kúkú kó kúkú sọ̀rọ̀ ẹ̀ di kó kúkú wá sì ṣẹ̀ sí ọ̀hún. brọ́dà mi ó lè àtàìnítẹ̀ lọ́rùn ni tó o bá mọ̀ pé christian ni mí jésù tó mi dúró ti jésù ẹ̀ àbóṣe di nǹkan tá à ń borí èèyàn nílé nínú ṣọ́ọ̀ṣì pásítọ̀ àbí tá à ń bẹ egun èèyàn nílé afa. ẹ náà rí kíní mọ́ pé orí pé. olè ní mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ olè ní kìrìsìtẹ́nì ọ̀pọ̀lọpọ̀ aláìnítẹ̀lọ́rùn dẹnu olè ló pọ̀ jù nú gbogbo àwọn tí wọ́n ń sọ pé mùsùlùmí ni mí o aláìní tẹ́lọ́rùn ló pọ̀ nú wọn olè ló pọ̀ nú àwọn tí wọ́n ẹ kìrìsìtẹ́nì ni mí o ẹ àmì pásítọ̀ àmì rẹ́fẹ̀rẹ́ndì àmì wòlíì wòlíì ni mí. bẹ́ẹ̀ bá gbóko ẹlòmíì ogun ju double shift lọ hmm. ẹ gbọ́ referent wo most reverend <laughs> apostle. lórí ẹnìkan jù hmm. sọlọ yìí náà là ń sìn. kí yẹ jésù ńgbà tí ó kí ló yẹ jésù ńgbà tí ó kú ọ láyé. ànápè rábì sí olùkọ́ ọ̀gá. ọ̀gá iná mo ṣe béèrè pé kí yẹ referent mélòó ló jẹ prophet mélòó ló jẹ mi àwọn tó jẹ nítorí kò gbogbo wọn lórí bákan náà. ẹni ọlọ́run wà ẹni ọlọ́run wà muhammad sallallahu alayhi wa sallam oyè tó ẹ́ hmm, hmm. àbí hmm. ṣùgbọ́n ní ti tiwa torí àṣà jẹun akàn wá àwa ń sọ àwa ń sọ lóhùn di síárì mi. níbi aṣọ lẹ́tì kọ́kọ́ mọ̀. níbi aṣọ lẹ́tì mọ̀. gbogbo àwọn èèyàn tán bá wọn máa wólẹ̀ ní látọ̀ọ̀kan náà ti máa dà wólẹ̀ torí wọ́n fẹ́ kí adarí ẹ̀sìn. olè àtàní tẹ́lọ́rùn ló bá wà dé nítorí pé mo béèrè ìbéèrè kan lọ́wọ́ àwọn pásítọ̀ kan jọkọ̀. okay ìbéèrè wo la. aláǹfààní akọ̀pàdé níbì kan mhm. wọ́n wá jẹ́ mẹ́ta inú mi dùn pé wọ́n jẹ́ mẹ́ta ń jọ ìkan prophet ó dàbí pé pastor kan evangelist kan. balance. bí mo dẹ̀ ṣe jókòó ẹni tí mo wá lọ báyẹn wá introduce mi sí. Si fún wọn wípé ọmọ ojú orórè àṣàmọ akérèdè lákì wọn tí ẹ̀dẹ̀ mọ̀ wípé ó di káwọn náà ṣe introduction ní ẹlẹ́yìnbá ní pásítọ̀ Jésù ṣe ìtàn. Jésù ṣe ìtàn. ẹ̀yin kọ́ prophet Jésù rìndé. Ah, Jésù rìndé bò. ẹ̀yin kọ́ <laughs> prophet àbí evangelist Eh, jésù tó fún mi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ah, ah, ọlọ́run ó máa ṣàánú mi ah, káyọ̀ pé mo rọra dákẹ́ bẹ́ẹ̀ bọ́yọ̀ ọ̀rọ̀ ọ̀bà ti gùn ṣùgbọ́n orúkọ tí mo ti bí mo ti ẹ̀ ṣe kọ́ gbórúkọ yìí ó ti rún mi nú. àyànrìndé jésù rìndé àwọn rìndé tiẹ̀ ni. o ti rìn bọ̀. mo bá ní mo ní mo dúpẹ́ pé bí mo ṣe kí wọn tán tí wọ́n introduce ara wọn mo wá ní mo dúpẹ́ pé mi ò ń tọ́jú lé o wọ́n ní kí ló dé mo ní tó bá jẹ́ mò ń tọ́jú lé tí wọ́n bá mú mi dé ọ̀dọ̀ kankan nù yín àfi tẹ́ ẹ̀ bá dárúkọ tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe dárúkọ ilé dárúkọ bẹ́ẹ̀ bá ṣe lórúkọ jésù mi ní sàmì mo ní máa dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ní kí ló dé mo ní inú ìwé yorùbá àbí àṣà yorùbá wo ni jésù rìn dé jésù ṣe ìtàn tẹ̀ ń dárúkọ fún mi wọ́n bá ní ẹ ṣé mi mọ̀ wípé orúkọ mi ifá ṣe ìtàn ṣàgó uh, ṣerégó jẹ́ mi pé ẹ ó máa ń tako ẹlòmíràn níbo ló ti ń tako yìí mo ní ọ̀dà mo ní bèrè mo ní inú mi ti ẹ̀ dùn pẹ̀yìn àgbààgbà ẹ̀sìn ni mo bá pàdé mo ní mo ní bèrè wọ́n ní kí n béèrè mo ní ọlọ́run ṣojú ẹ̀dá lọ wọ́n ní kò ṣeé kò láfiwé wọ́n pè ló ṣe mo ní ìbéèrè mi ni ṣé ọlọ́run lè ṣàṣìṣe hmm. ǹjẹ́ ọlọ́run lè ṣe mistake mo sọ ọ́ ní yorùbá mo sọ ọ́ lóyìnbó hmm. pé bàbá rẹ ń jí yorùbá òye tara ṣé ọlọ́run lè ṣe àṣìṣe tàbí ṣé ọlọ́run lè ṣe mistake hmm. àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá wọn bá wojú ara wọn ó fẹ́ jẹ́ wọ́n dáhùn papọ̀ ẹnìkan sá dáhùn ló bá ní ah, láéláé ọlọ́run kọjá ẹni tí í ṣe àṣìṣe ọlọ́run kọjá ẹni tí í ṣe mistake ah mo ní yọ̀dà fún yìí níbi mo ń lọ nìyẹn mo ti débẹ̀ mo ní yọ̀dà ẹ wá ṣàlàyé fún mi nígbà tí ọlọ́run ó ṣe ẹ̀dá àwọn east eh, Saudi Arabia Iraq Kuwait hmm. mo ní kí la mọ̀ tọ́lọ́run dá síbẹ̀ wọ́n ní Islam láwọn apá bẹ̀rù láwọn apá bẹ̀rù hmm. mo ní ní east kejì láwọn Jerusalem Israeli bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lọ́wọ́ à wọ́n ní jésù ibẹ̀ ni jésù ti wá ibẹ̀ ni ọlọ́run dá jésù sí mo ní good lọ́dọ̀ tí wá ń bí kí lọ́lọ́run dá síbẹ̀ táwọn bàbá bàbá bàbá tí wọ́n gbọ́njú mọ̀ wọ́n ní wẹ́ ẹ ṣàngó ọ̀ṣun eégún pé náà ni àgbọ̀njúmọ̀ wọn ni àgbọ̀njúmọ̀ wọn wọ́n ní ńlá gbọ́júmọ̀ wọn wọ́n ní ẹ̀ tá a bá ń bẹ̀ wọ́n ní ẹ̀ ọ̀dà mo ní ọ̀dà ṣé ọlọ́run ṣàṣìṣe tó fi dá Muhammad sí apá abìkan tó dá Jésù Kristi sí apá abìkan tó sì dá Ṣàngó Ọya nǹkan nǹkan tó dá sí apá abìkan àbí ẹ fẹ́ sọ fún mi pé. Eh, àti jésù ṣe ìtàn àti jésù rìndé àti orúkọ tí ẹlẹ́ǹjẹ́ eh, yìí ẹ dákun ìdílé yín ẹ jágbe láti bàbá kẹrin sí karùn lọ́hùn ṣé jésù lẹ bá ń bẹ̀ wọ́n bá wọlé. àbọ̀lọ́ ń ṣàṣìṣe kó da yín bẹ̀. wọ́n bá ń wọlé mo ní pọ́lọ́ ń bá dá yín bẹ́ẹ̀ yín yìí tọ́lọ́n bá dá yín lẹ́ranko tó ní àgùntàn ni kẹ́ ẹ̀ máa jẹ ẹ láǹfààní àti ṣéèjì orúkọ yẹn ni. <laughs> látàgùntàn. mo ní àbẹ́ rò pé àwa wúlò ju ẹranko tọ́lọ́n dá lọ. bóore ọ̀fẹ́ la rí gbà. mo ní bá àṣà tiẹ̀ sí bẹ́ẹ̀ ń gbọ́ ọlọ́run dà ọdún gba àwọn òyìnbó tí wọ́n ṣe wọ́n ní wild animal ni wá lẹ́yìn animal ti wà ní ọkọ̀ owó tó mọ̀ sí pé ẹranko làwa náà. mo ní tọ́lọ́n ṣé ẹ láǹfààní àti pé orúkọ ọ̀nà kì í ń rò mí òun náà mo ṣe ń bẹ́ mọ́gì. bíbélì gan mi ní jẹ́ bẹ́ẹ̀ mọ́. àwọn wòlíì gan àtàwọn hmm. pásọ gan àwọn gan ti kà á rí inú bíbélì eh. wípé ìyàtọ̀ díẹ̀ ní bẹ láàrin èèyàn àtẹranko. bẹ́ẹ̀ ni. nítorí wípé tí ó padà ṣẹlẹ̀ oh. sí ẹran ni ó padà ṣẹlẹ̀ sí èèyàn bó bá kú bíbélì ló sá sọ. nígbà tí wọn ò lè dáhùn béèrè yẹn wọn kàn wò mí ni nígbà tí ìkànnù wọn ló sọ̀rọ̀ la fi kájẹlẹ̀ ó ní alàgbà ó ní iṣẹ́ kílẹ̀ ń ṣe mo ní ṣe òsì olóhùn kan rí pé ẹ ṣòro tẹ́ lọ́rùn mm-hmm. <laughs> ibi àparí ẹ̀ sí ni mm. kí ni mò ń sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tá à ń dìde tá à ń bá oníṣẹ̀ṣe jà ẹ mọ gírì lọ́rin lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ṣé kò ṣẹlẹ̀ ń fẹ́. tán kó òkúta wá sáfẹ́. àbí ó ṣẹlẹ̀ ń fẹ́ wọ́n lè kó sáàfin ọ̀ní. wọ́n fẹ́ ṣe ṣọ́dún orúkọ ni wọ́n fẹ́ ṣe ní oṣù mélòó kan sẹ́yìn. tí wọ́n wá kó òkò tí wọ́n kógi tí wọ́n kó gbogbo ẹ̀ wá sáàfin. ìwà jàgídíjàgan gbáà ni. olóòtú ìwà wèrè ni ìyẹn ṣe jàgídíjàgan ìwà wèrè nítorí wèrè ni ò mọ nǹkan tó ń ṣe ìwà wèrè ni nítorí pé gbogbo àwọn tó kó nǹkan wá sàfihàn ẹja mú wọn kọ̀ọ̀kan ká bẹ̀rẹ̀ sí níbẹ̀ kí ló kọ bàbá ẹ ilé hmm. wo ló ti wá hmm. ibo àti bí ẹ tá n bàbá bàbá ẹ àyẹ tó jẹ́ mùsùlùmí àbí christian lábà mẹ́ hmm. tí ò jẹ́ ìfagbèmí òrò pánlé lábà mẹ́ mo rántí ọdún kan ó ti pẹ́ o in fact tí mi ì bá ṣe mo ṣì wà ní secondary school bẹ̀rẹ̀ ẹni ó jẹ́ ẹni tó kù ní bàbá fún ìyá tó bí mi oníṣàngó ni àwa gbọ́n ju báwọn lé ìdí ṣàngó yẹn tó jẹ́ ẹlẹ́gùn ṣàngó gidi tí wọ́n máa ń ṣe ìkànnà àwọn ọmọ ẹ̀ òun ló kù ní bàbá fún ìyá mi níbọ̀ tó ń kọ́ ló bí wọn àbúrò bàbá tiwọn ló jẹ ọmọ tó ń wá bí ọmọ ọmọ ẹ̀ ló wá dìde lọ́dún náà lórí ohun tí mọ Jésù ló bá kíní kan ló bá tako bàbá Ṣàngó la máa ń pe bàbá àgbà yìí ló bá bẹ̀rẹ̀ sí ní fa wàhálà bàbá Ṣàngó dẹ̀ ní àti wọn ní kò sí wàhálà <laughs> ṣé bó o ti mọ Jésù máa lọ sin Jésù ẹ̀ kò dìjà kò sí wàhálà mẹ ló rárá òun ò ní gbà ọyìn gbà o ọtakò àwọn nǹkan kan ó dànù lọ dáná sun. wọ́n wò ó bá dẹ̀ lọ àdẹ ìjọ gbélé ó ti ń gbé bòmí ó ti ń gbé ìlú mi lọ́dà mi hmm. nígbà tí ó fi tó oṣù kẹrin ìròyìn dé. kí ló ṣẹlẹ̀. pé tí wọn ò bá múra rí ó ṣeé ṣe kẹ́mi ẹ̀ bọ̀ ah. nípa àìsàn tó kọlù. látara tó kó dànù èmi ò lè sọ pé lákùrà nǹkan tí wọ́n kó dá èyí tèmi mọ̀ nípa àìsàn dé sí hmm. torí àsìkò tó kó nǹkan dànù àtàsìkò tí nǹkan dé sí kìí ṣọ̀rọ̀ oṣù mẹ́rin márùn sí mẹ́fà èmi ò mọ̀ bóyá nǹkan tó kó dànù bóyá àìsàn kan wà wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri hmm. tí mi ìbá gbàgbé hmm. ìgbà tí ọlọ́run ò ní gbẹ̀mí ẹ̀ ó níye oṣù tí wọ́n fi rù káàkiri láti ṣọ́ọ̀ṣì dé ṣọ́ọ̀ṣì láti hospital dé hospital láti mo rò pé bìkan ni wọ́n ti wá bá ẹnìkan pàdé tọ́lọ́hún ń lò ní tòótọ́ lọ́lọ́hún yẹn wá ní alẹ́ wọn ní ilẹ̀ ni yẹn sọ fún pé ẹni tẹ́ ń gbé káàkiri yìí ó kú kọ ẹ̀mí ẹ̀ kò lè rúyè ọ̀nà kan ṣó tẹ́fì lè rúyè ẹgbẹ́ e padà lọ ilé wọn ẹ̀sìn kan wà tí bàbá bàbá ẹ̀ ń sìn tó jẹ́ náà ni wọ́n ń ṣe tí wọn ò bá gbé débẹ̀ kò lè rí ìwòsàn hmm. ibẹ̀ ni wọ́n gbé e padà wá bàbá àgbà ńgbà wo sọmọṣẹ mọ̀ pé ńgbà bá sọ pé èèyàn ni bàbá mọ gbà yóò ní àwọn sọǹgbẹ àwọn sọǹgbẹ kò yarí pé kò sí nǹkan tó jọ àwọn ò ní nǹkan kan táwọn lè ṣe sí bàbá bàbá ẹ̀ wá nígbà ẹ̀ bá ní kò sí nǹkan tí a ṣe sí ọmọ ọmọ òun ni <laughs> ṣé kó wá kú lójú òun ni Hmm. wọ́n tara bọ̀ kí wọ́n tó rí ìgbà hmm. ó fẹ́ tóṣù mẹ́ta tó fi wà lẹ́nu hmm. kì í ṣètàn àròsọ o tó ṣẹlẹ̀ tẹ́ rí tó ṣẹlẹ̀ tó súnmọ́ mi bàbá èmi ò sọ pé ẹ kìrìsìtẹ́nì yes jésù kristi yes ó ń gbàlà ó ń wòsàn ọ̀nà òtítọ́ àti ìyè ni ni jésù kristi ẹ tó ti yẹn sè Muhammad hmm. orúkọ tó ní agbára ni hmm. ọ̀nà ìyè ni ọ̀nà ìbùkún ni hmm. ọ̀nà àti wọ̀run rere ni ọ̀nà àti rí àlùjànnà wọ̀ ni ọ̀nà kí ọlọ́run kẹ́ni láyé kó sì ṣàwákẹ́ lọ́run ni fáwọn tó bá gbàgbọ́ ṣòtìyẹ ṣùgbọ́n ẹ̀sìn àbáláyé ẹni tó bá wà ń bẹ̀ lọ́dọ̀ tèmi ńṣe ni ìrìbí tó ti ṣẹ̀sán lọ. tó bá ń fi inú kan ṣe. tí ò bá ṣìkà tí ò ṣàbúrú pẹ̀lú ẹ̀ hmm. mo rántí nígbà tí àṣìmákéwì mo rántí mo ti kéwì kan gbà kan tí mo ní níjọ́ ọ̀dájọ́ ah, yóò ya ọ̀pọ̀lọpọ̀ wòlíì èèyàn lẹ́nu ńgbà tí wọ́n bá jókòó báyìí tí wòlíì ń wọná tọ́lọ́hún fọ̀nà náà hàn. Hmm. pé this way pé Jésù <laughs> tó fọ̀dán náà tí babaláwo sì dé tí Ọlọ́run sì ní ọyá tí babaláwo ní ọyá ìṣó paradíṣe. ibi fúrúùtù wà lọ́ọ̀kan. yóò ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu wípé àti gbogbo orí tó wé àti gbogbo aṣọ tó kó bora ìgbò bá déwájú Ọlọ́run á ní iná ìjà náà máa láàyè ẹ máa gbàbẹ̀ lọ. Hmm. tẹ́lẹ̀gùn ó sì dé tọ́lọ́run Olódùmarè ó sì sọ pé ọyá ìṣó ní ọ̀run rere àfi tí ẹnikẹ́ni bá lè fìdí ẹ̀ múlẹ̀ pé ọlọ́run kó lọ́ọ́ ṣẹ̀dá gbogbo nǹkan tá à sọ̀rọ̀ ẹ̀ tí mo bá rẹ́ni tó lè sọ pé àwọn oníṣàgò fúnra wọn ni wọ́n gbé gbé ṣàgò kalẹ̀ iye ọdún tó ń kó fẹ́ sọ̀tàn ẹ̀ sí kódà kò ní kí wọ́n tó dáyé ọlọ́run kan ló dáa tó ní ọlọ́run kan ló ṣẹ̀dá kó ní ògún ọlọ́run kan ló ṣẹ̀dá bẹ́ẹ̀ èèyàn kan làwọn ògún Ṣàngó yìí ń gbà kan rí pẹ̀lú ìtàn tá a gbọ́ tí wọ́n di alágbára pẹ̀lú pẹ̀lú ìtàn tá a gbọ́ tá a kà. nídìílé tèmi ṣàṣà lẹ̀sìn tí ò sí ń bẹ̀ o ká tó wá di kìrìsìtẹ́nì pọ̀nbélé kẹ́ni tí ó di muslim tó di muslim ṣó ti ń sìn. níwọ̀nba nǹkan tí èmi dẹ̀ mọ̀ bọ́dà mi níwọ̀nba nǹkan tí èmi dẹ̀ mọ̀ mi ì rí ọ̀dọ́ aláwo oníṣègùn olóògùn tó ń ṣeré tó máa dé tó máa sọ fún ẹ pé mo ṣe kíní yìí fún ẹ kí orí kí orí fífọ́ yẹn lọ lórúkọ mi. Ah, irọ́ o ọkọ̀ ọlọ́run ni wọ́n mọ̀ pé yóò lò lódùmarè. wọ́n á ẹ ṣe ọlọ́run tàbí kọ́ ní olódùmarè. ọlọ́run òjì ò bọ́ ọ lára mu. kí ni yorùbá ń ṣe pẹ̀lú ẹ̀sìn ìbílẹ̀ tá à ń sọ yìí ni pé yorùbá rí i pé ọlọ́run yìí ti tóbi ju ẹni tá a lè lọ bá tààrà lọ àfi ká láṣojú oníṣàngó ń rí ṣàngó ẹ̀ gẹ́gẹ́ bí aṣojú ọlọ́run pé olódùmarè náà ni ó ṣiṣẹ́ yìí ṣùgbọ́n nípasẹ̀ ṣàngó ṣàngó láàrán onífá ó ń rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí jẹ́ bí ó kìrìsìtẹ́nì ṣe ń rí jésù bí eh, mùsùlùmí ṣe ń rí ànábì Muhammad tó ti yẹn sìn. kò sì sí kankan tó gbà pé gbogbo àwọn wọ̀nyí ju ọlọ́run àṣẹ̀dá lọ. èmi ò rí èmi ò rí ẹlẹ́sìn ìbílẹ̀ kan tó nígbàgbọ́ pé nǹkan tóun sìn yìí ó ju ọlọ́run lọ ó ju olódùmarè lọ báwa kìrìsìtẹ́nì náà ṣe rí you see cherry ibi tí mo rí ilé ayé sí ni pé gbogbo ẹ̀ yí padà yes eh, eh, ká máa ṣẹbọ ká máa ṣètùtù yes ó ń kúrò ńlẹ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ ó ń kúrò ńlẹ̀ díẹ̀díẹ̀. díẹ̀díẹ̀ hmm. à ń bọ́ sáyé ọ̀tún orúkọ jésù nìkan ni o tó o bá jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí tòótọ́ o dúró ti mọ̀ọ́mọ́ o hmm. dúró ti ànábì o ànábì náà dúró ti o ayé tó o bá gbà kan nu méjèèjì ọ̀dà ṣùgbọ́n béèrè lọ́wọ́ ààrẹ pé ókè ńgbà mo gba kìrìsìtẹ́nì ṣé mo tẹ̀lé nǹkan tí ìlànà kìrìsìtẹ́nì bí. ṣé mo gbà tán yányán. ṣé mo gbà. tẹ̀mí tara tọkàn àbí mo sì ń lo èkó látàbújá mo sì wá nǹkan kan tí mo fi kọ́rùn sábẹ́ aṣọ. Hmm. ó sì ń bẹjú láti wo. Eh, olóòtú oh, ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ yìí ẹlòmíì ò kórìíra mi nítorí pé ẹ mọ̀ pé dúdú ọ̀rọ̀ la máa ń sọ lórí ètò yìí mo ń ṣe program kan nìbàdàn gbà kan ní olúyọ̀lé fm lára àwọn tó sponsor program mi àwọn olóògùn bílẹ̀ nǹkan kan wà mí. Okay mo wá lóúnjọ́ kan owó ẹ̀ ti tán mo fẹ́ lọ gbowó lọ́wọ́ ẹ̀ pé owó yín ti tán o kéètò lè máa tẹ̀síwájú bí mo ṣe débẹ̀ mo jókòó èrò dẹ̀ pọ̀ ó kéré jù njọ́ yẹn àlè less than thirty so kò sẹ́nìkan tó mẹ́nìkan ibi àti jókòó mbẹ̀ nìkan náà àwọn ọmọ ọ̀ṣẹ́ ẹ̀ ti wá láti wá pe ẹni tó kàn bí ẹ ṣe wá láti wá pe ẹni tó kàn lórí mi ah lórí ọmọ ojú ọ̀rọ̀ ẹ káàsán ń bá mi sọ fún bàbá pé mo wà níbí ṣe mọ̀ pé tèmi ò bá sọ bẹ́ẹ̀ wọ́n á kàn rí gbogbo wa bí ẹni wá ṣe àjò náà ni kò sì ní yá yín kò sì ní yá mi láti kú mo ní àbá sọ fún bàbá pé mo wà níbí àǹfààní yẹn ní ọkùnrin kan náà fi dáhùn ló bá ní ẹjọ ẹjọ ọǹkù ẹ bá mi sọ fún bàbá pé pásítọ̀ báyìí báyìí wà níbí mo dẹ̀ ní sọjí láago márùn ẹjọ kí wọ́n tètè dá mi lọ kò mọrú ẹni tó jókòó kò mọ̀ pé oníròyìn lèmi hmm. mo wá wò ó mo ní pásítọ̀ mo forúkọ bò láṣìírí ni mo ṣe morúkọ ẹ̀ o hmm. mo wá ní pásítọ̀ báyìí báyìí ó dẹ̀ ní sọjí ńrọ̀lẹ́ ó sì wà nílé oníṣègùn láago méjì ọ̀sán bíbélì hmm. lọ́wọ́ àgbà ń bẹ̀ ni àbọ̀ wá ya omi sí mímọ́ àbóròró àbóròró lọ́wọ́ àgbà. Hmm. tó bá sì kú òǹbẹ yẹn ń lọ sọjá aago márùn án lórúkọ jésù gbogbo owó lẹ eékún wo hmm. ńgbẹ ikú eékún tiẹ̀ gan wà lórí kódà yóò tún mi ò yálé o ní ṣẹ́gun mi ò yálé ó. ọ̀ya ẹ sọ fún mi hmm. ní ọdún kan mo lọ́rẹ̀ẹ́ kan ìyàwó ẹ̀ ó bímọ ọkọ yẹn wọn ò ẹ̀gbọ́n nǹkan tó yàtọ̀ náà ọ̀rọ̀ tiẹ̀ hmm. ìyàwó ẹ̀ àlóyún ṣùgbọ́n tó bá ti ń lóyún tí wọ́n bá ní à òun ti òun ò rí nǹkan oṣù òun o tó bá ń ka ọ̀sẹ̀ kìíní tó bá ń wọ̀sọ̀ kejì á wálẹ̀ ni tó bá èyí tó bá pẹ́ jù yóò wọ ọ̀sẹ̀ kẹta á kàn lóhùn ti rí àlejò òun náà. ìṣòro nìyẹn. wọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ mi ì sọ̀rọ̀ àwàdà o ẹni tí mò ń wí yìí kìrìsìtẹ́nì ni wọ́n bá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wòlíì sọ́dọ̀ wòlíì látọ̀dọ̀ wòlíì sọ́dọ̀ wòlíì bùrọ̀dà mi olóòtú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wòlíì tí wọ́n ṣe lọ yìí ẹni ẹni ṣàgádágodo wà mí ẹni ṣọṣẹ dúdú fún wa ẹ máa bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ò sọ tán mi ì sì kọ́ ọ̀rọ̀ eré orí ìtàgé o n tó ṣẹlẹ̀ pọ́nbélé. nǹkan tó ṣẹlẹ̀ hmm. tí mo lè pe ọlọ́run kí n fi ṣẹ̀rí lórí ẹ̀ ni hmm. oríṣiríṣi ní nǹkan tí wọ́n wọ́n ṣe fún un nígbà tí tó ṣe ti gbogbo wòlíì oríṣiríṣi tó kúrò torí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí yóò bá rí nǹkan oṣù ẹ̀ yẹn ah, á dàbí ìgbà tó ti ń ṣàìsàn láti àìmọye ọdún ni láàrin ọ̀sẹ̀ kan yẹn ẹ obìnrin yẹn mọ̀ gbogbo ọ̀dọ́ wòlíì ọ̀dọ́ pító tí wọ́n ń lọ àwọn ayé ló wà nìyẹn àwọn èèyàn ló wà nìyẹn nígbò ìyá wọn mú tàfà mọ ọlọ́run ló mọ iye àfà tí wọ́n lọ ọ̀dọ̀ ẹ̀ pàbó ní gbogbo ẹ̀ já sí oríṣiríṣi ni wọ́n dẹ̀ ń gbọ́ ṣé bí njọ́ kan lẹ́nìkan bá ní ó bá ọ̀rẹ́ ẹ̀ kan padà lọ́rẹ́ mi tó wá ó wá bọ́ sásìkò tóbìnrin yẹn náà tó wà lẹ́nu wàhálà yẹn lọ́rẹ́ mi à christian dẹ̀ ẹ̀ ni o hmm. òun bàjẹ́ nìkájọ dé ọ̀dọ̀ bàbá kan wá ní ọ̀dọ̀ bàbá ẹ má gbàgbé pé gbogbo ibi tó ti ń lọ yóò ti níye owó tó ti ná táwọn wòlíì ti gba owó rẹpẹtẹ thousand ni o tẹ́ẹ̀dẹ̀ mọ̀ ẹni tí ojú ẹ̀ ti rí ló bá ní gbogbo ibi tíyàwó òun ó ti rí gbàlà táwọn ò ti bímọ báwọn ò bá tiẹ̀ dẹ̀ ní bímọ mọ́ kó yé wọ wàhálà oṣooṣù yìí hmm. ìyẹn ló kù ẹ bá ní kọ́ka lọ wọ́n bá dé ọ̀dọ̀ wọ́n bá lọ ọ̀dọ̀ bàbá yẹn wọ́n lọ mo bá wọn débẹ̀ ẹja sòdodo àrọ̀ fún àwọn àjọ lọ ni wọ́n hmm. bá débẹ̀ bàbá yẹn jẹ́ babaláwo ọlọ́pẹ̀lẹ̀ a bá gbọ́ pẹ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ìwàjà lọ́ba dẹ̀ kí ifá yẹn lọ bàbá yẹn bá ní ó pe ó pe ọkọ ó dárúkọ ìyàwó náà ah, ọ̀gá o ọlọ́run ló mọ ibi yé ẹ ti rìn dé hmm. ṣáyé kọ́ wọn ó ti dákọ̀ báyìí wọ́n á láyé àtòṣù àtàjẹ́ gbogbo wọn ló ń ṣe yín o tí yóò jẹ́ kí ìyàwó ẹ rọmọ bí ìyẹn ni àwọn ti gbọ́ oríṣiríṣi <laughs> bàbá bá kó sẹ́rìn hmm. bàbá bá ní òun ó sọ nǹkan kan fún ẹ o tóun bá ti sọ fún ẹ tí ò bá rí bẹ́ẹ̀ padà wá gbogbo nǹkan tó rí tóun kó dàlẹ̀ ojú ẹ̀ lòun ó ṣe dáná so òun ò ní ṣe mọ́ gbogbo wa ń wò bàbá bá ní ìwọ ọkọ ẹja sọ pájà ni mo kàn fún lórúkọ yẹn ni ajá ni <laughs> ìwọ ló ń ṣe ìyàwó ẹ ah, ìwọ ló jẹ́ kí ìyàwó ẹ ti rọmọ kejì gbogbo wa wojú ara wa ah, òun báwo bàbá yìí ìwọ ló ń ṣe ìwọ ló ń ṣe ah, ọ̀dà kí ló ṣẹlẹ báwo lòun ṣe ń ṣe wá ni nígbà tó wà ní bí bóyá lé ẹ̀kọ́ sí sẹ́kọ́ndìrì wà kékeré ṣá ẹ bá ń ṣeré àwọn èèyàn yín ẹ ń ṣeré láàrin ara yín yìí sọ máa yìí sọ máa bímọ ǹjẹ́ o lè rántí nǹkan tó o máa ń sọ kí làwọn ń kan ṣeré náà ni ìyẹn ní gbìyànjú kó rántí ó lóun ò lè rántí bàbá ní ǹjẹ́ o máa ń fúnra ẹ lásìkò pé ìgbà kan ló bímọ kan sí kejì hmm. ah, ìyẹn ní eh, àwọn máa ń ṣeré ńgbà yẹn o pé òun àdèmà sọ pé ó kéré jù tóun ó bà bímọ ó kéré jù ọdún márùn ó gbọ́dọ̀ wà láàrin ọmọ kan sí kejì bàbá yẹn bá kú sẹ́rìn bàbá yẹn níbi o ti ń ṣe ìyàwó ẹ nìyẹn. o ti fẹnu ara ẹ sọ. ó lóòmọ orú ẹ̀dá tó o jẹ́ nǹkan tó o bá tọrọ wà rí gbà. ó ní kékeré lìwọ́ fi ń ṣe ṣùgbọ́n ọlọ́run rí i pé nǹkan tó o fẹ́ ni ọlọ́run sì fẹ́ràn ẹ̀. ó ní kò sì ní bẹ́ẹ̀ jiyàn nǹkan tó o bá fẹ́ àbí yìí tó bá rí i pé o fẹ́ tí kò tẹ́ ẹ lọ́rùn yóò wọ́nà láti jẹ́ kó yí ẹ pé òun ò ní fún ẹ yóò dẹ̀ fún ẹ ní nǹkan mìíràn pẹ̀lú ẹ̀dá tó jẹ́ nìyẹn òkun lè o gbàdúrà o gbàdúrà pé o débi tó ń lọ hmm. làbá ń wòra wa. Hmm. ó ní màdàmú ọmọ tó wà ń lẹ ọmọ ọdún kélòó ìyẹn ni ó ṣe ń pé òkè ó ti pé ọdún mẹ́rin gbà ọmọ yẹn ti pọ̀ ọdún mẹ́rin ó ní ó ti pé ọdún mẹ́rin ó ní ọdún mẹ́rin ó ní tí ọmọ yẹn tó bá ń ṣe ọjọ́ karùn-ún sí kẹfà nítorí ọdún kẹrin ti kọjá àgbà yẹn tó bá ń ṣe ọjọ́ bí ọdún karùn-ún sí kẹfà tó o bá tí ìbímọ míì lé ẹ bí òun á kó gbogbo nǹkan yìí dànù ó ní bí ọlọ́run ẹ lọ ó ní mo sọ pé ọlọ́run fẹ́ ní ẹ ó ní ọlọ́run fẹ́ kò sí nǹkan tó o béèrè tí ẹ bó o béèrè yóò fún ẹ ó ní ẹ̀dá ẹ hmm. ká bímọ lọ́dún kejì ọdún kẹta síra ó ní ṣùgbọ́n ńgbò ti sọ ọlọ́run ti gbà ó ní ṣùgbọ́n èyí tọ́lọ́run <laughs> á fẹ́ fi jù ẹ lọ ó nígbà tí ẹ bá máa ṣe ọjọ́ bí ọdún karùn-ún àbí kẹfà yìí tó wà nílẹ̀ ọlẹ́ máa ṣèkómọ èyí tíyàwó ẹ fẹ́ bí ṣùgbọ́n ìbejì ni wọ́n. àwọn aláwo tọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ní ṣùgbọ́n ìbejì ni wọ́n ó ní ó sàn kẹ́ máa pera ẹnjìnì ní ìyá àbèjì bàbá àbèjì látàsíkò yìí lọ obìnrin yẹn èlóyún o ó tún ṣe bọ̀ nù wàhálà olóṣooṣù ni o mm, mm. brọ́dà mi nígbà tí ọmọ tilẹ̀ tó kù ọ̀sẹ̀ méjì kó pé ọdún kẹfà obìnrin yẹn bíbèjì. bíbèjì. nígbà ṣe mọ̀ pé jọ́kẹjọ lásán lórúkọ ìṣe mm. la kàn mú ọdún kẹfà abẹ́dẹ̀ yẹn àti ìsọmọlórúkọ pam bá a ṣe. <laughs> ó dẹ̀ sì kú bí ọjọ́ mẹ́ta àbí mẹ́rin kọjọ́ bẹ́ẹ̀ díẹ̀ pé aláwo nìyẹn babaláwo nìyẹn hmm. ẹni yìí ti lọ ọ̀dọ̀ wòlíì ò ti lọ ọ̀dọ̀ àfáà hmm. so kí wọ́n lé kí laburú tó wà mẹ́ mi sọ pé kò sáwo èké o hmm. mi sọ pé kò só lé o nínú àwọn tó ń ṣe nǹkan wọ̀nyí tó ní Eh, irọ́ ti dáyé gbogbo ẹ tiẹ̀ ti gbogbo ẹ ti dàrú ẹnu eh, obìnrin eh, ọkùnrin kan ti kọrin gbà kan ó ní ìgboro ti dàrú àbí hmm. nǹkan sì kọrin ó ní ó fọ́n ká síbẹ̀ ẹ̀hẹ́ orúkọ táyé ń jẹ́ ní síbi yẹn irọ́ ti fọ́n ká síbẹ̀ irọ́ ti ní ìpè kò sí rọ o ṣùgbọ́n èyí tèmi mọ̀ ni pé ṣé tiẹ̀ ń ṣe tèmi òwò èdí òwò lọ́rùn mi rí nǹkan tí mùsùlùmí ń dìde tó ń dìde sí kìrìsìtẹ́nì lé lórí kí ọkàn ẹ̀ ìwọ tó tiẹ̀ wá yà yẹn lẹ́nu ni pé. mi rí nǹkan tí kìrìsìtẹ́nì ń dìde sí mùsùlùmí láti ṣe kíni kí ló kàn ẹ́ tàbí mùsùlùmí ní àbí ẹ kìrìsìtẹ́nì ẹ ń dìde pé ẹnìkan ń ṣèṣẹ̀ṣe ẹnìkan ń ṣẹ̀sìn ìbílẹ̀ kí ló kàn ẹ́. ṣé tiẹ̀ nà ó. ṣé bó ṣe tiẹ̀ ni nígbà tí ọ̀wá fagídí mú ẹ wípé ọ̀ya wàá bá mi ṣe. tí wọ́n ń yà lẹ́nu ni pé ẹ̀mí àìlú Ìlọrin ẹni tó kàwé dáadáa ni hmm. tó jẹ́ amòfin kì í tún wá ṣàfòmòfin nìkan hmm. tó ti jẹ́ adájọ́ àgbà sànù yes senior advocate àwọn èèyàn wò pé n tí ìbá fìyàn lọ́kàn balẹ̀ ni pé àwọn ọmọ tó fi sọ nípa ẹ̀tọ́ ọmọnìyàn hmm. bó bá dọ̀rọ̀ kéèyàn lu ìgbàgbọ́ èèyàn tó bá dọ̀rọ̀ nípa ẹ̀sìn wọ́n wá rí i pé ìgbésẹ̀ tí wọ́n retí kí ẹ̀mí àgbé lórí ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́sìn òṣẹ̀sìn hmm. eh, kò jọ pé ẹ̀mí àgbè. ẹ̀mí ẹ̀ ò lè gbé. E. kí ló dé kí ló fà á. ẹ ṣe <laughs> òfin ó yàtọ̀ sí àṣà hmm. òfin yàtọ̀ sí ṣe òfin sì yàtọ̀ sí ẹ̀tọ́ òfin pàápàá ó yàtọ̀ sí ìgbàgbọ́ kì í sẹ́ni kò sẹ́ni tó ju òfin lọ. kò sẹ́ni tó ju òfin lọ ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ní nàìjíríà ti wá yìí hmm. Hmm. olówó onípò hmm. kí n pe orúkọ àwọn méjèèjì kọ kí n sọ pé alágbára àwọn ohun òmòfin òfin yìí sì mú wọn. olówó onípò kan mo pé torí tí mo bá kàn ní alágbára wọn lè rò pé ẹni tó lè gbá ẹ̀ṣẹ̀ dáadáa irọ́ o ṣùgbọ́n ẹni tó lówó ẹni tó nípò wọn ò mọ òfin alágbára ò mòfin òfin yìí sì mú alágbára mẹ̀kúnnù lòfin dè lẹ́wà mẹ̀kúnnù lòfin mú ẹ̀yin náà gbẹ́ni tẹ́ ẹ dákọ̀ ẹ̀ ẹni tó ti ṣe lọ́ọ̀yà fáìmọye ọdún ó ti sì dìjọ́ o ti di senior advocate of Nigeria ẹ wá oloro olóró ni ó wàá fòfin mú adájọ́ wo ni o dájọ́ yẹn hmm. lọ́ọ̀yà wo ni o ba rò ìyẹn ni o se gbegbese ó mọ̀ pé kò sí nǹkan tí wọ́n le se gbogbo nǹkan tí le se ṣe pariwo labe ilé wọn hmm. kò sí ì tó lè ese òfin nu wọn hmm. ṣé bàbá ilẹ̀ mọ̀ pé ni wọ́n ń bó ni ó ti rówó ẹ ṣé lọ́ọ̀yà ni ó fowó gbà ní àbí yóò rojọ́ fúnra ẹ̀ lọ́hùn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. gbà lọ́ọ̀yà ń ẹ gbà lọ́ọ̀yà ń kọ́. náà ni ẹni tó yẹ kó gbégbé kò yóò rọra dákẹ́ ni torí a ti ń sọ̀rọ̀ nǹkan tó kọlù tó jẹ́ tiẹ̀ gangan. ìgbàgbọ́ ẹ̀. yorùbá sì ni ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká sí di ọmọ ẹlòmíì nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. yorùbá ti ta. wọ́n ti tà á wọ́n ti gbowó. yorùbá tẹ̀ tọ́. ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni rent ọ̀tọ̀ ni lease ọ̀tọ̀ ni total sale àbí wọ́n ti tà á tán yányán bá dẹ̀ ṣe máa pò ó nítorí mi ì tí ì mọ ṣèjọba ní òde ní ó yanjú ẹ̀ ni ẹ má gbàgbé pé gbogbo demarcation ààlà pínpín ààlà pínpín ààlà ìpínlẹ̀ àti agbègbè tí ìjọba ń ṣe náà láti ọdún yìí wá ilẹ̀ haúsá náà ni wọ́n ń pè Ìlọrin sí Kwara àbí north central àbí nǹkan kankan ni wọ́n wà mm, ara north ló wà. ara north ní sẹ́mọ̀ kò tó ní zone ó dàbí pé north central ni wọ́n wà mm. yes north central. wọ́n pin mọ́ ara north àríwá. ta ni ó ẹ wá sọ fún mi ná ta ni ó wà tó ń pín a kò máa pariwo ni nítorí èmi ò rí ẹni tí yóò dà rẹ ni yóò di gómìnà ni kódà bí yóò di kánsẹ́lọ̀ àdúgbò ẹ bí ọba lóhun mùsùlùmí á lóhun kìrìsìtẹ́nì òun fúnra ẹ̀ ló sì mọ bí òun torí bọ̀ kóhun tó débi òun dé hmm. ṣùgbọ́n kò ní jẹ́ rí òun ni wọ́n ń ri kò sì ní sọ fẹ́ ní ẹnikẹ́ni yí pé tó ọpẹ́lọpẹ́ ẹ bàbá bàbá bá a ṣègùn. bàbá mọ́lẹ̀. kò ní sọ bẹ́ẹ̀ bọ́ bá sì débẹ̀ kò ní ṣiṣẹ́ fún ibi tí ó gbé e débẹ̀ yẹn kò ní ṣiṣẹ́ fún ibi tó torí bọ̀ yẹn ibi tí ò gbé e débẹ̀ ibi tó fi ń bojú yẹn iná ni ó ṣiṣẹ́ fún. ẹ gbọ́ bàbá tí bá ti mọ̀ bá lọ rèé ṣé yorùbá pàpà bọ́ oko ẹrú kan náà tún ni <laughs> ẹni ó ó jẹ́ ọba ó ń ṣerú ẹni tó wá láti òkè rere ó wá ń jọba ó sì ń bàṣẹ wà á ni mo fẹ́ rèé lórí àṣà àti à hmm. ẹ wá gbọ́ mi ṣé ọ̀nà àbáyọ wà á wà fún. ètò ọlọ́run yàtọ̀ sétò tèèyàn hmm. ìyẹn ni ò lè jẹ́ kí n lè sọ pé kò lè sọ sọ́nà àbáyọ. Ìlọrin sì lè bọ́ bọ́nú àjàgà. ó ṣeé ṣe alákọ̀ọ́kọ́ ọ̀nà tí Ìlọrin fi lè bọ́ alákọ̀ọ́kọ́ tí mo rí náà ni wípé bóyá tìlú bá túbọ̀ fẹ̀ ó ṣeé ṣe kọ́ba Ìlọrin máa di méjì kó di mẹ́ta. kí ẹ mi àmọ́ jẹ lọ́tọ̀. kọ́ba Yorùbá máa jẹ lọ́tọ̀. mo rántí pé lọ́dún kan sẹ́yìn wọ́n ti gbé ìgbésẹ̀ kan tí wọ́n ní wọ́n fẹ́ jọba Yorùbá nílọrin. Okay. wọ́n fẹ́ jẹ king lọ́dún bíi mélòó kan sẹ́yìn ó da wuyewuye ńgbà yẹn táwọn tá à ń sọ̀rọ̀ wọn bọ̀ yìí tí wọ́n ní láyé kò ní ṣeé ṣe ṣùgbọ́n èmi sì gbà pé ibi tí ojú sì làdé ibi tí agbára sì dé ni torí tí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan wà tó bá débì kan bí ìgbà tí Yorùbá bá ní bílé kan bá ń tòrò ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà bọ́mọ àlegbẹ̀ bá dàgbà yóò béèrè tán èmi nígbàgbọ́ wípé ó máa débì kan táwọn alágbára kan àwọn onípò kan àwọn ọlọ́lá kan àwọn mọ̀yànmọ̀yàn kan náà tó jẹ́ ọmọ yorùbá tí wọ́n sì mọ̀ pọ̀ ọmọ yorùbá làwọn tí wọ́n sì ń bẹ. wọ́n sì jọ ọmọ yorùbá gidi. tí wọ́n sì ń bẹ nílùú ìlọrin náà mo ṣe sọ pé tó jọ ọmọ yorùbá tó sì mọ́ra ẹ̀ lọ́mọ yorùbá tòótọ́ ó máa débì kan tí a béèrè ẹ wá ná báwo ló ṣe rí gan-an. ìjọba dẹ̀ béèrè ìtàn báwo ló ṣe rí tí wọ́n bá sọ̀tàn fún un tó nípò tó sì lágbára ó lè jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ó ti bẹ̀rẹ̀. bí ọba wa jẹ báwọn sọnà mi tó wà. tí ò bá jẹ́ ọ̀rọ̀ wípé òkè báyà ẹmí à máa jẹ ọba yorùbá náà máa jẹ tiẹ̀ nílùú ìlọrin tí ó bá ṣeé ṣe tí wọ́n bá ń pín orílẹ̀-èdè tí wọ́n ń pín ẹ mọ̀ pígbà kan àwa bíi ṣe western state eastern state northern state bíi mẹ́rin àbí nǹkan ń bò ya àdìbí méjìlá àti nineteen ní ìsìn bíi thirty six ni wa àbí àti Àbújá tíjọba kan náà bá tún dé lọ́la tó pín state ṣe mọ̀ pé Kwara náà ní wà lódìndín mọ́ wọ́n á tún pín tí wọ́n bá dẹ̀ ń pín state ó ṣeé ṣe kí wọ́n pín àwọn kan mọ́ àwọn kan àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè pè pín state ń sì kí wọ́n ní ọ̀dà lára eh, eh, Kwara o ẹ̀yin yorùbá torí tẹ́ ẹ bá dé lọrin gan hmm. ṣé kí n sọ òdodo ọ̀rọ̀ kan fún yín tẹ́ ẹ bá dé lọrin ààlà wà láàrin yorùbá community àti fúlàní community ẹ béèrè lọ́wọ́ àwọn tó ń gbé bẹ̀ mí sọ pé wọn ò sì ń gbé láàrin ara wọn o ṣùgbọ́n tẹ́ ẹ bá tó bá jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí lẹ fẹ́ gbé kalẹ̀ ńbẹ̀ wọ́n á sọ pé gbogbo àdúgbò báyìí hmm. àdúgbò yorùbá ni hmm. gbogbo àdúgbò báyìí àdúgbò ẹ̀mí fúlàní mm, haúsá ni mm, mm. láì ṣe pé nìkan pé ààlà fún wọn ààlà yẹn ti wà yorùbá tó bá mọra ẹ̀ ní yorùbá pọ́nbélé tí ó bá kọ́lé tí yóò ralẹ̀ ní lọrin lónìí ó mọ ibi tí ó ralẹ̀ sí o ó mọ ibi tí ó kọ́lé sí o fúlàní tí ó bá kọ́lé tí ó ralẹ̀ ó mọ ibi tí ó ralẹ̀ tí ó kọ́lé sí o ààlà tí wọn ò jọ fẹnu kò lè lórí ó ti dàbí pé yẹn wà. ẹ lọ wádìí mẹ ìyẹn ni tí wọ́n bá wá di pé wọn ń pínpínlẹ̀ ṣe mọ̀ pé wọ́n lè ní ọ̀dà ńgbà tó jẹ́ pé ẹ̀yin yorùbá lẹ́pọ̀ ní àdúgbò yìí ọ̀dà ẹ̀yin àti yorùbá kogi àbí yorùbá ògbómọ̀ṣọ́ àfún yín ní nǹkan báyìí ẹ lè máa jẹ́ stéètì báyìí ọ̀nà kan nìyẹn bí wọ́n bá pín stéètì sí ọ̀nà kẹta ìkẹta kọ́ni ọ̀nà kẹta iná ni pé ẹ má gbàgbé wípé yorùbá nation yorùbá nation kì í ṣe pó ti kú hmm. ó sì sápamọ́ síbi kan hmm. bí ìyẹn bá dàda bí ìgbà tí ó ti kú ẹ má gbàgbé pé àwọn biafra ò sí mi o àbí ipop sí mi nnamdi kanu sáwà lé ah, ah. àtìmọ́lé hmm. àbí ṣe bí torí ọ̀rọ̀ ipop ni ipop ìyẹn fi ń jórúkọ ní ẹgbẹ́ nìyẹn biafra gan ni nǹkan tí wọ́n ń béèrè fún àbí tí a lè sọ. So, tó bá ṣẹlẹ̀ pé ẹ̀yin Yorùbá o ẹgbàá Yorùbá nation yín bóyá Odùduwà <laughs> lẹ́ẹ̀ máa jẹ́ o ẹ̀yin Ìgbò o Biafra yín rèé o ẹ̀yin Arẹwà ẹ̀yin Arẹwà ẹ̀yin náà mú tiyín o tírú ẹ̀ náà bá ṣẹlẹ̀ ó ṣeé ṣe kí Yorùbá Ìlọrin bọ́ àjàkàjù ó o ṣe ó ṣeé ṣe ni kí Yorùbá Ìlọrin bó àjàgà Fúlàní dáná ó ṣeé bí o Baba bá pín níyìn láti mọ dáa dúró ná fún tòní kò tán síbẹ̀ ètò ṣì ń tẹ̀ iwájú o pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ ṣeun bàbá mi àṣàmọ́ akárìndé àgbà tí mo bá lẹ́nu iṣẹ́ à ń pèdè tí mo sì ń wọ làkùkọ̀ṣe rè. a máa jù ṣe a máa ṣe é ṣe fún wa. ọlákúnlé fásùgbà ló kọ mi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn tẹ̀ ń bá mi ran àwọn èèyàn wa tí wọ́n nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ látara ìkànnì Yorùbá Gidi TV mo dúpẹ́ púpọ̀ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn tẹ̀ ń mú owó ìpolongo ọjà wá pé ká máa polongo iléeṣẹ́ yín mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn tí ẹ máa fowó tì wá lẹ́yìn nígbà tá a bá fẹ́ ṣe àwọn àkànṣe iṣẹ́ bíi ká gbẹ́ bọ́ọ̀ fún àwọn èèyàn láwọn agbègbè kan bíi ká ṣe àtúnṣe àwọn nǹkan tó bàjẹ́ láwọn agbègbè kan tó jẹ́ pé mẹ̀kúnnù ló ń gbé bẹ́ẹ̀ tí wọn ò rọ́wọ́ họrí ẹ ṣeun o mo dúpẹ́ púpọ̀ fún ẹ̀yin alánàwọ́ sí tẹ́ máa náwó sí pé Yorùbá Gidi ẹ gbà ẹ fi kún owó tẹ̀ ń lò fún ìrìn àjò gbogbo àtàwọn irinṣẹ́ yín ẹ ṣeun mo mọ oore o mo tún dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹni tó wò wá sọ̀sùn tó gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun tó fi tó jẹ́ tòkunbọ̀ tó yin ta wá lọ́rẹ pé ká gbà káwọn fi ṣèkejì nígbà tá à ń ṣe ìgbéyàwó òun náà sì ni wòlíì àìkọrẹ tí wọ́n fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry tí wọ́n fi ta ìdílé Ọlákúnlé Fásùgbà lọ́rẹ ẹ ṣeun wo mo mọ̀ lóore o mo mọ̀ ọ́ lóore ẹ ṣeun púpọ̀ kò ní jù báyìí lọ fún tòní ire ẹ máa share fídíò yìí e wo gàrí rèé èlùbọ́ rèé ata rèé ó tún pọ̀ rẹpẹtẹ o hmm. ẹ̀ka ibi tó ti ń pè ti èlùbọ́ ńlá hmm. ní ìsìn báyìí hmm. ẹ máa kàn sí wọn ẹ kàn sí màmá mo lówó lò kẹ gbádùn ẹ̀mí yín ẹ̀yìn ọdún mélòó lè yín ó lò láyé tá a wá ń ẹni máa ronú máa ronú ara rẹ pẹ̀lú oúnjẹ ìbílẹ̀ wa tó ṣara lóore.